الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسول صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين وبه نستعين أدعوك فلوم الحمد لله أدعوك فلون الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ọba tí ń rọ tiẹ̀ fún wa ní ṣíṣe ọba ìlàdúgbẹ́ fún. alhamdulilayi. ó dájú pé ẹ̀dá ò lè ṣe nǹkan kan pẹ̀lú kápá rẹ̀ láì jẹ́ kọ́lọ́ ń bá yọ̀ǹda lẹ́yìn kí ẹrú máa dúpẹ́ fọ́lọ́n pé tọ̀ ó tún yọ̀ǹda ó tún yọ̀ǹda kátúrì yìí ṣe kò sí. ìfèjìkárìn kankan nínú ọ̀rọ̀ ẹ̀dá kan àfi kí ẹrú sábà pọ̀ lọ́pẹ́ nítorí pé gbogbo ẹni tí ó mọ̀nà yẹn náà ọlọ́run kúkú ti já mọ̀ yìí pé òun lòun jì wọ́n mọ̀nà. bẹ́ẹ̀ni. kó sàlékún àánú ẹ̀fà wà. amínà. ọ̀rọ̀ àtòbí ọlọ́run. Ramadana two fourteen forty fourteen forty yìí nítorí ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o. kọlọ̀njẹ́ agúnlẹ̀ ayọ̀. amiina. kílẹ̀ bá sùn lónìí. yóò di mẹ́jọ. Mm. mẹ́jọ. ó di mẹ́jọ nìyẹn lọ́ọ̀dá kan dá mẹ́ta. fáyì lè di pé ramadan bá ti dá sí kanu mẹ́ta. ọ̀rọ̀ lẹ́lùkù. ti ń juwọ́. níjọba mm. dá méjì ọba fúri. kọlọmọ àlejò ọlá kújà amiina ọlọ́run tó jagunlé ayọ̀ ti sí tìdán ta ilé náà jagunlé ayọ̀ rẹ̀ náà. amiina. máa sí lóyún nǹkan tá a láyé. amiin. wọ́n àná ọlọ́run. amiin. gbogbo nta bá wá ń ní àdúrà mbẹ ọlọ́run bá ní gbà á. amiin. abẹ́lẹ́ balẹ̀jọ́lá ojú dẹkùn musa rọ wa. amiina. amiin. níjẹta ni bàbá sàbí wa sọ fún wa nílé ládàbí pé kábẹ́ lọ́hùn òjò àwa ń bọ̀ ní àná nínú mọ́tò làṣàdúrà pé tó ọlọ́run rẹ o wọ́n ní nǹkan ti ń gbẹ lóko o torí pé gbá ni àwo ni tójò bá rọ̀ náà ni bàbá Buhari ní kálukú máa padà sí ìpìlẹ̀ pé ibi epo bá wa dé ìdá báyìí ó tàn wá tàn wá tàn wá gbogbo dáadáa ti ń bẹ lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ ìgbádànù tán ọ̀dà akápadà sí pilẹ̀ èyí tí ò ní gbó iṣẹ́ àgbẹ̀ ní jama nígbà nígbà nàìjíríà ń jẹ́ nàìjíríà ń jọ ẹni fáwọn ọmọ sukùl ò lè má fi kọrin iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ àti wọ́n jalè ọ̀hún tó tọ́. yàrá bì. olè ọ̀ní ọ̀dà wọn. yahoo ni ọ̀pọ̀. bàbá wa ní kádùkọ́ padà sóko. kọ̀rọ̀ wa ní sọ́rọ̀ bàbá wa padà sóko bójú ọ̀bárọ̀ náà kò sagbára kankan. olùbánirọ̀jò dẹ̀kun o. àmín. bánirọ̀jò dẹ̀kun ojú dàwálà olùbánirọ̀. àmín a máa kọrin kan nígbà ni wípé ọlọ́run dákun má fi bí báwa wí. báwa wí. tàbí àdákun má fi yan báwa jà. yan báwa jà. a ò mọ lára ta ọgbà dánwò sí. dánwò sí. a ò sí lẹ́lómi ràn lẹ́yìn rẹ̀. lẹ́yìn rẹ̀. tàbí àdákun máa fàyè dààmú. ọlọ́run dákun má fi wí. Sáàkì àdàkùn máa fi yá bá wá já. Àwòlá àtàwọn ọ̀gbàdà wọ̀n sí. Àwọn ọba lẹ́lòmíràn lẹ́yìn rẹ̀. Sáàkì àdàkùn máa fàyè dààmú wá. Àmọ́ ní ọ̀sẹ̀ yìí, ó máa fi kún ipò ọlọ́run dákun máa fogun báwa wí. báwa wí. báwa wí. ogun Boko Haram yìí. ogun Fúlàní darandaran yìí. pààyàn pààyàn yìí. ó ń ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ń pẹ̀lẹ̀ òkun sílẹ̀ yóò bá ọlọ́run dákun máa ń ogun báwa wí. Tàtí àdákun máa fi yán bá wà já. Ìyá bá yá. Ọmọ lára tá a gbà dánwò. Gbàdá òsì. Àwọn òsì ilẹ̀ lómi. Ilẹ̀ lómi ọ̀lẹ́yìn rẹ̀. Ọlọ́run mọ́ fi lé. Ayé dààmú. Àdàkùn bá kòkó bá wà wí. Tàtí àdákun máa fi yán bá wà já. ní ṣèdẹ̀kùn sí ojo àmín. òjò ìdẹ̀kùn òjò àsìkí òjò ọlá òjò fọkànbalẹ̀ ọlọ́run rọ̀ fún wa. Allahumma àmín. Foríjì wa ẹ̀ṣẹ̀ náà kúkú ni. Àmín. Ìfún bẹ lọ́dọ̀ ọlọ́run di ọ̀n bẹ lọ́dọ̀ ọlọ́run di pé. Ìfọ̀kànbalẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ ọlọ́run dáàbò wa. Àmín. Ìfọ̀kànbalẹ̀ wájú balẹ̀ lẹ́yìn. Àmín. wa. Àmín dáàbò rẹ bò wá o láhàárọ̀ láàkúwàtà. tọ́ àwọn àyàtà kà lánàá tafsiri ẹ̀ láàmú bá lọ lẹ́nìí. kátó tó kọ́ àyà mi náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المناسبة بعد أن ذكر الله لوصايا العشر أخبر عن الغاية من إنزال التوراة على موسى عليه السلام لاشتهارها عند مشرك العرب وسماعهم أخبارها ثم ذكر ذكر مكانة القرآن وكونه كتاب هداية بارك الله أكرمكم الله وأعلم بوجوب اتباعه ورد على عذر المشركين بعدم الانقياد له ممن لا ممن لا يسلو عذرا بعد جعل القرآن مباركا كثير الخير والفضل جماعة إباني الحمد لله الحمد لله إباني سامي الدعاء كل من كي أن الفاوا آمين wọ́n ṣiṣẹ́ tó pọ̀ kọ́lọ́mbà ní foríjì wọn. amina. àlùfáà tó ń ka tíra fún wa yìí ni ó ń jin iná tí àdúrà wọn. ó débi kan sọ́yẹ́ pé àgbà tí ọ̀dájú dànù ò lè pe ògiri ara àdọ́rà lẹ́ẹ̀mẹ́ta léra. péré. yóò rà lẹ́nu. tí ìbá ṣe pé ọlọ́run bá ní kí èèyàn yanjú yóò tù bẹ̀ ká. ẹ tí wájú pé àfa àti wọ́ọ̀dẹ ni àfa mc.

kìtáàbà ni ó tún wá kúkẹ́ ni ó tún mọ̀ ní ṣe jẹ́ kìtáàbà. lọ́dọ̀ ni kí wọ́n pe kí ó sì yàn lẹ́nu kó wá wí ó kú kan pé ẹdún bẹ̀ yẹ. mo sọ ọ̀rọ̀ níjó ní nígbà tí bàbá ń di ìpẹ́ lọlé fáwọn ọmọ kéékèèké tí ó tàn tí ń bẹ láàrin bàbá àgbà nídìí ká àtàmúnigun mo wá ń sọ díẹ̀ fún wọn bẹ̀ wípé nìkan kan mọ̀ sí mọ̀ nǹkan kan nísìnyí ìmọ̀ bàbá ìmọ̀ ti ṣáájú ìjọ tí wọ́n pe bàbá àgbà ń di ìkàn sámúnigun tí wọ́n ní kí wọ́n katra wọ́n rọ́ọ̀sù ní abágbáwẹ̀ lọ́dún náà ni wọ́n ní wọ́n mórí wá wípé amúnigun ò tí ì kéde oṣù bàbá ń di ìkàn gbáwẹ̀ tàbí fún wọn láṣẹ bàbá ń di ìkàn ní tíra ló fún mi láṣẹ ní tíra mi sọ fún mi láṣẹ wọ́n ní amúnigun òtí ìpàṣẹ bàbá ní òsì ti ń jẹ́ amúnigun lẹ́gbẹ̀ẹ́ ìtura lábala òsì lábala ìsìn ọlọ́run wọ́n ní bàbá wa kẹ́kọ̀ọ́ tí a wá ní bá ní wọ́n máa ka bí tí wọ́n ti rí wọ́n bá ń kà á àmọ́ tí àti bàbá ń di ìkànkà wọn wọ́ bàbá ọlọ́rẹ̀ lọ́jọ́ ológbó wájú wọn kẹ́kẹ́ máa kà á bàbá ọlọ́rẹ̀ sì gbìyànjú nípa tó ń pa mímọ̀ àmọ́ wọ́n wá dóde bàbá ń di ìkànnì ibì kan bẹ̀ yí pé bí bàbá ń di ìgá bá ń kílèmù kó mọ náà òfò mọ sọrùfò nílà á mọ bàbá ń di débì kan babalọ́wọ́ ni wọ́n tó kà bọ́wọ́n ọ̀gbọ́n mi ti hàn pé bàbá ní ń tún kà ọlọ́rẹ̀ farabalẹ̀ kó gbọ́ ń tún kà bàbá wa àgbà kan àgbàlagbà sùnmùrà ni wọ́n bọ̀ sí ní dákọ̀ wọn nítorí pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ jẹ bí àbùkù ní òdíje dákọ̀ tiwọn. Baba mi bá fẹ́ dá sí pé kínní kan bàbá lọ́wọ́ a baba ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ a abrahamu ni mo máa ń bá sọ̀rọ̀ ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ ẹ̀ mọ́ dasí ẹ̀ mọ́ dasí bàbá ndí kan bá tún pè ọlọ́rẹ́ bá bú ẹ̀rín ó ní abrahamu ntí bẹ́ẹ̀ lábẹ́ ní pé ntí ń kọ̀ náà rè kíní yí ọ kan wá délẹ̀ tẹ́ wọ́n yalu bàbá àti nìyí bàbá sí baba. bàbá mo bá dọ̀rọ̀ kí ẹ mọ́ dàsí mọ́. ẹ gbọ́. àgbàlagbà wa lè jẹ́ lámúnigun àmọ́ níbi kí ó kọ́. bàbá amúnigun kú yọ̀ǹda ká máa kọ́ wá kálukú nínú oúnjẹ òní. ẹ̀yin náà sì ń bẹ́nu ẹ̀ tó ń ke ìkóni ẹ̀ máa sọ yín gbà tẹ́ ẹ̀ mọ́. wọ́n kò ń gbà náà. ẹ mọ́ dàsọ̀rọ̀ mi mọ́ o. ìdí sì fi dá akọ bàbá nu torí ọmọ wọn bẹ́ńlẹ̀ tó ń ti dà fágbà. àìsí kò ọ̀run lábùkù níta bí yàá bẹ̀ ni pé bàbá ndì kan kọ́ wa ní kí ó fọ́ yanjú ọlọ́ba ní kẹ́ bàbá. àmín. ọmọ tí wọ́n ń ka sí àyìn náà bá ń sílẹ̀ àbá si àgbà ńlá ayé. àmín. bẹ́ẹ̀ yẹn bá ṣiṣẹ́ sí ara èèyàn náà tí ọ̀bá gbéṣẹ́ yọ ń gọ́. àbí gbogbo mọ̀fún náà ní tí máa gbéṣẹ́ yọ. lẹ́sà kúlù mọ̀fọ́ọ́lì mọ̀nfàá. lẹ́sà kúlù mọ̀fọ́ọ́lì mọ̀nfàá. gbogbo mọ̀fọ́ọ́lù kì í ṣe ọlọ́jẹ̀ kí màá yọ máa lékún. àmín. wàkàrọ̀ ní í kìtàbà ìdàyàtì kìtàbà jẹ́ kábàrò fún káwọn bí kánà ṣe ń ṣiṣẹ́ tí bá ń bẹ ní fìlì náà ti tó ń ṣiṣẹ́ tí bá ń bẹ ní mọ́sálárì. kábàrò rẹ̀ ní wàkàrọ̀ ní hu kìtàbà ìdàyàtì ibi tí a máa gbé gọ́ọ̀dì nìyẹn àwọn mọ̀ríkàsí àwọn mọ̀ríkàsí gbìyànjú ń pa èdè àmọ́ wọ́n kọjá yé wọn wọ́n fẹ́ dá sọ̀rọ̀ ẹ̀sìn àwa ni kí wọ́n sẹ́ńpẹ́ ń pa ẹ̀. ẹ kán jókòó. ọlọ́run fún yín ní ká kú káde a sì gbọ́lá fún yín lábala bẹ̀ àmọ́ èyí nìkan kọ́ wá fún o kò wá fún yín kẹ́ ẹ lo kéwù kò fún yín mọ́ ẹ ọ wá fún Ìbàdàn ní kó kéwù yanjú kẹ́tọ́ wá lò ó àfẹ́ńbájẹ́ ọmọ àlè Ìbàdàn ló ah. kéwù bẹ́ẹ̀ ń bàdàn jàmọ́ bẹ́ẹ̀. bàbá wa gbà nílọrin bàbá wa Adam kọlọmọ ní kẹwọn wọn sẹrí sí lọ́dún kan ọdún tọrọ pa àwọn pọ̀ àti bàbá wa ìmọ̀ọ́mù ìmọ̀ ìjẹ ìmọ̀ ìtìsẹ̀ mọ́ o bàbá wa sálẹ̀ ọ̀sùn léde kan bàbá wa gbà ń sálẹ̀ ọ̀sùn àwọn ní àwọn ní ọ̀rọ̀ jọ pa àwọn àti bàbá Ádámọ̀ pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ bàbá wọn ṣe ayẹyẹ wọ́n ń sọjọ́ bí ọdún bàbá wa ìmáàmù àgbà bàbá wa ìmáàmù àgbà àjọ náà wọ́n ń ṣe ọjọ́ bí wọn wọ́n ti kú wọn náà o bàbá dàmọ̀ náà wá wá wọ́n pè wọ́n bàbá dàmọ̀ wá fagilé kínní yẹn lójú gbogbo wọn yìí pé ẹ̀ ń ṣèrà nù ń bàdàn kí n tó mọ ẹni tí ó ti kú tẹ̀ sọjọ́ bí ẹ̀ ń bọ̀lá wà bàbá dàmọ̀ wá dó lẹ́nu bẹ̀ ń bá ta bá ọ̀rọ̀ ọ̀rọ̀ fíkì bàbá wa ń sàdẹ̀sùn bá hàn wọn bàbá àwọn onímọ̀kèrè onímọ̀ máa ń dùn bá sọ̀rọ̀ onímọ̀ ìlàjì ayélujára ti bá lajì dì mọ́ ní òye. nígbà bàbá wa ń sẹ̀lẹ̀ sún ya lu abala fíkì bàbá wa dámọ̀ ní a gbogbo ayé ìbàdàn mọ fíkì. ìtọ̀rọ̀ fanbili jẹ̀mílì. ẹ ìbàdàn mọ fíkì. bàbá dámọ̀ kọ́ ló máa ní kẹ́ wọn. wọ́n wọ́n da púpọ̀ àkàfẹ́ni tí wọ́n máa kẹ́rẹ̀ bá wọn dé. ọjọ́ tí bàbá ọlọ́rẹ náà yarí kanlẹ̀ níwájú wọn gbẹ́gbẹ́ ń dájọ́ oṣù sílẹ̀ bàbá ọlọ́rẹ yarí ń bẹ̀ kíṣẹ́ bàbá ní a àfọlọ́hún ti ṣe nǹkan báyìí sí ìwọ ọlọ́rẹ ó àwọn ń fún ọmọ àlọ́ yín fi ọkọ̀ ojú ọjọ́ sọ̀rọ̀. à ń sọ eléyìí fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ẹ múra sí kéwù ẹ má wọ́de kiri ẹ máa jòkó ti tíra ẹ̀ka tíra ńtọ́lọ́mbá bò ń fẹ́ fún yín yóò fún yín ẹ bá dẹ̀ di pé wọ́n tẹ́ ti ké ti tó ẹ lọ́ọ́ fi sí ọwọ́ ẹ lọ́ọ́ ṣòwò ẹ lọ́ọ́ ṣòwò ẹ má purọ́ jẹun ìmọ́tósẹ́ fẹ̀m̀bálẹ̀kẹ́ dókè àmọ́ tí ìbálẹ̀kẹ́ dókè ẹ fún ní gbogbo nǹkan ẹ wá nǹkan mí ìmọ̀ pàwọ́dà lọ́mọ Eh, ọmọ kí ó làwọn náà ọlọ́njẹ́ àdàfà láhàrò lákùátà illa billah. wọ́n ní àsopọ̀ tí ń bẹ láàrin áyàtà kàtẹ́lẹ̀ kátólíkì yìí ó ní pé ọlọ́run ọba àlejò àwọn àsọ́ọ̀lẹ̀ mẹ́wàá bọ̀ wá yẹn bá dé dáadáa tán o àmọ́ àjẹká dé dáadáa. torí àwọn ọlọ́run dákọ̀ àwọn àsọ́ọ́lẹ̀ mẹ́wàá lẹ́yìn tó wá sọ tán ó wá sọ wípé òun fún ànábì wa Musa òun fún ní tíra tíra wo tó pé kété tí ń sọ tán ó fi tẹ̀lé pé alukurani wá pé jùlọ o èyí ni ẹ tẹ̀lé o wọ́n ní àsìkò tí ń bẹ láàrin ẹ̀ nìyẹn ọlọ́run fún àwa mùsùlùmí òde òní àtàwọn tó ti lọ náà ó fún ọ nírò nípa ògóńgó àti torí tọ́lọ̀ ń fi sọ tàwùrátà kalẹ̀ fún Musa alayhi salam. nítorí pé tàwùrátà ó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo ọ̀bẹ̀bọ̀ lágbáwá wọn mọ tàwùrátà bí ẹ mowó àti pé wọ́n ń gbọ́rò rẹ̀ kíkan kíkan kíkan kíkan ọlọ́run á sọ ipò tí kùránì wà á wà ipe àwa sọ àlùkùránì tó jù yẹn lọ fẹ́yìn nítorí kí ni kébà máa rí àròyé ṣe pé ìbájá sí pé ẹnirú rẹ̀ ẹ bá mọ̀nà ju Yẹhudi lọ àti Nasara àwa pín ní tó jù yẹn lọ ńlá fi yà á bẹ̀ lánàá yìí pé gbogbo ẹni tí ò ti wà lówó ń sìn tí ń bẹ ni ó lówó bí wọn ò lóore á fún ọ náà tiẹ̀ á wò bó ṣe ṣe ẹni tí ń pé àwọn kan ọmọ kéwù wọn ò lókéwù rẹ á yí wọn náà ó mọ á wò ṣe lò tó bá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n á fi mọ̀ wọ́n yí pé dandan ni kẹ́ ẹ tẹ̀lé o ẹ tẹ̀lé kuraani yìí o nítorí pé kò sẹ́jọ́ mọ́ o ẹjọ́ pé abadinta tẹ̀lé ni àbá kò sí mọ́ ìyẹn káńsù àròyé àti wípé àlùbáríkà tó pọ̀ ló kúnnú alukuran àti oore tí ọ̀lẹ́gbẹ́ àti àjùlọ tí ọ̀lẹ́gbẹ́ bó ti jẹ́nu wàláì alukuran karim kuran karim wàláì kò sírù ìwé ńlí kò tún ní sírù ẹ̀ mọ́ láíláí ẹni bá ń bẹ lọ́rọ̀ ẹ̀ kó dìímú dáadáa ọlọ́run sọ fún àwọn mùsùlùmí pọ̀ lára kuran. alhamdulillah ntí àwọn ẹni ọlọ́run fi àlùkùránì dán lára bó ti dùn mọ́ nìyẹn àlùkùránì tó ọ̀sẹ̀ kù tọ́wárí bẹ́ẹ̀ má gbà lọ́wọ́ wa o. àmín. àfa kan wọ́n fẹ́ gba kùránì lọ rẹ̀ lọ́dún kan ni wọ́n á ní wọ́n mú kùránì ọwọ́ ẹ̀ wá. ibi yẹn dẹ̀ ti fẹ́ sọ̀rọ̀ yìí ẹni tó mú kùránì lọ fẹ́ fi kùránì sẹ̀rí ni ipe ọ̀rọ̀ tí mo fẹ́ máa sọ yìí ibi ó wà rí àmọ́ wọn tí wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ fún náà sì mọ̀ pé bẹ́ẹ̀ ló wà ni wọ́n bá wá lò ó gẹ́gẹ́ bí ọgbọ́n níta lè fẹ́ pè nìyẹn ńgbẹ́ ni wọ́n sọ pé wọ́n tí wọ́n sọ yìí ń bẹ́ nu alukurani tẹ́ sì mà bẹ́ẹ̀ ha ìjọ wọn bá fi yàn fẹlẹ́rì ara rẹ̀ téèyàn bá gbọ́n tètè yá síwọ́rí ọ̀rọ̀ yẹn tètè sọ afá àtẹsẹ̀ ẹ lẹ̀ tẹ́kọ̀ọ́ náà wá fi ń jẹ́rìí ara rẹ̀ ipe nǹkan báyìí ọmọ tó sì mọ̀ ń tòótọ́ tó bá dìnnà ìjọ yẹn gbogbo ayé ẹ ló dìnnà yẹn èyí ò ní lè bá máa o nǹkan máa ń ju nǹkan lọ o ó mọ̀ pé lónìí à àbùkù òní kékeré mi tò ní lóòótọ́ ni ìjọ náà ọ̀rọ̀ wa rí báwọn ẹ̀yìn ẹ̀yìn tí wọ́n bá sọ̀rọ̀ mà pé lòdò ni wọ́n ń sọ wọn ló dà sínú kọ́ńtò lọ́wọ́rì mú wa kọ́lọ́jà máa pass níjọ́ ìdánwò mú wa sẹ́ǹkó ṣe ti ká pé bóyá wọ́n bẹ́ẹ̀ síbẹ̀ wọ́n ò sì pé kẹ́hùntì yẹn fi wọ́n ní kó mú wa á ah! ó ní àǹgùlà yìí ní ìfilẹ̀ o uh-huh. ah! ẹ bá ń pẹ́ bẹ́ẹ̀ lo kùránì à ń bá mú lọ́nlé sẹ́yìn tí mo mú lọ́wọ́ yìí mí ní filẹ̀ bọ́n ti ṣe dì náà tí ò filẹ̀ yẹn oore ọwọ́ ń tọ̀ náà tó tọ́ kò dẹ̀ bọ́. wọ́n bẹ iwájú ìjọba ńjọ́ náà ní iwájú ìjọba ńjọ́ ńrojọ́ wọ́n jọ ń fi àlùkáyọ̀ ńrojọ́ iwájú ìjọba Nàìjíríà bọ́lọ̀ ń fẹ́ àwọn tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níjọba tíjọba yàn síbi táwọn wí wọ́n fẹ́ ṣègbè gẹ́gẹ́ bí ẹni pé ọ̀rọ̀ jòkè lọ àmọ́ ńgbẹ́ pọ́lọ́ ti wà lẹ́yìn oúnjẹ ọ̀hún kíá ni ègbè tán náà fẹ́ ṣe bá fẹ́ yíwọ́ bí a ṣe fi ọ̀rọ̀ sọ nìyẹn ló ń sì bá ní ntẹ́ sọ yẹn ẹ̀ tún sọ ẹ̀ tún wí ẹ̀ tún sọ kí n gbọ́ bí a ṣe ń bẹ àfáànù lójú ẹ̀ ń sí ọ̀pẹ̀jọ wọ́n pa àfáà lẹ́jọ́ ni o tí àfa àdúgbò ẹni tí wọ́n pè lẹ́jọ́ ni àwọn adájọ́ bá ń bẹ àfa torí pé wọ́n ti ṣe mistake kan wẹ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn kẹrì wọ́n ti wí pé tá a bá lọ rèé tí ó gbòdì bá ń lọ ó lè dọ̀ràn sí àwọn lọ́rùn. yọ wọn ta. ẹ bá dákẹ́ fẹ́ mu ẹ bá ń bẹ àfa ibi ogun ti sẹ́nu jẹ̀mọ́. ọlọ́mọgbà pàdé ọwọ́ wa o. amiina. amiina sẹ́rí kì í ṣe pé kí wọ́n pé èèyàn ní kùránì lé mọ́ nígbà kùránì lọ́rọ̀ rẹ̀ nìkan o irọ́ o tí o bá já sí pé o bímọ ọmọ rẹ o bá ti mọ kùránì wọn gbà kùránì lọ́rọ̀ náà nù. ó jáde secondary school kọ̀ wá lè ka kùránì. gbogbo àwọn èèyàn tí máa ń rúnra rún páhùn fẹ́ẹ́ ṣe wà límọ̀ fọmọ wọn pé ó parí kùránì wọn ò fẹ́ kí kùránì kò lé wọn náà ni kùránì èsè ń jẹ́ ó kò léèyàn bá ti bẹ lásìkò tó lè mọ gbìyànjú lọ kọ wàláyé àwọn tá a mọ kurani àìsè gbé rẹ tó mọ kurani. ọ̀nà wa jì jọ lọ. a jọ lọ pọ̀. báwo ló ń bá yín. o lè mọ là ń sọ fún ẹ yẹn bẹ́ẹ̀ àwa mọ kùránì a lè kà á jù ẹ lọ. olóhùn ti rọkọ̀ olóhùn ti rọkọ̀ nítorí olóhùn ti kọ́lé. òun rọkọ̀ òun mm. ti ṣe olóhùn ti láwọn ìlànà ipò tí wọ́n ní agbára. olùmọ̀lùmọ̀ ẹ fà. mọ nìyẹn náà ló ń wọ̀ aláàmà. Oh agbóhùnjú wa pa ní ibẹ̀. akaramakumala. ntajà ó jẹ. ntajà ó jẹ. èso ó ṣe hmm. àwọn àgbàlagbà máa pa òun yẹn ní kan máa ka gbogbo tó ní máa kà máa kà ká sílẹ̀. Tọ lẹ́gbẹ̀ẹ́ fi ṣe. sọ́wọ́rọ́ bá kàtí mẹ́ tí mẹ́ ló lọ tí o tó ní kútọ́mọ kùránì tí o mọ̀ ó ní gbogbo ẹ̀jọ́ lọ. ọlọ́wọ́ bá alikọ́ lábàá nǹkan gbogbo yẹn jẹ́ wà ní tẹ́sítì lẹ́nu. amina. àtẹ̀síńbọ̀ tí o ti dẹ̀. àmín. àánú ọlọ́run bá ń dábò yín. amina. gbogbo tí àánú ó fi jókòó tí ìbá ń ṣe fún yín. àmín. bẹ́ẹ̀ bá wá tẹ̀síìrì tí àníyàn rẹ̀ bá dó dáadáa kó tó dà kádùá ìdíbadé ìyá máa pàdé àlejò ń tẹ̀sí nígbà míì ìdẹ́gbàlejò yìí wá pàdé kọ̀ọ̀fà níyàn tẹ̀sí gangan wá tún àníyàn dàpọ̀ ọ̀dà pàdé àlejò mọ́ ọwá gangan fúnra rẹ̀ ló rẹ̀ fún yín o. amina. èrè ńlá ni ń bẹ níjòkó tá ń jẹ ní ojoojúmọ́ yìí àjẹ́ kalẹ̀. o. gbogbo amina. lè tó ké ẹ̀ dáhùn ẹ lọ kà á yóò fi yé yín kókó dá ẹ̀mí ẹ̀ ti máa kà. amina. la hawla wala quwata. illa billah. àwọn afẹ́ bọ́ọ̀nù tafsiri báyìí. fil kalami shay'un mahdhufun takdiruhu lafdhu kull. alantan sọ alantan sọ nìyẹn. ìmí ọ̀rọ̀ nílò ọlọ́run rí. inú kùránì náà kùránì ló jẹ́ pé bá àfa kan bá bọ́ bẹ́ẹ̀ tó tu tú tú tú tú tú tọkọ ìtumọ̀ tẹ̀sílì ní ìdì méjì àfa mi tún bọ́ bẹ́ẹ̀ yóò tún tú òun ó tún sí ìdì mẹ́rin kwan kan náà jọ ń tú o ìmí yóò tún dé yóò tún sí ìdì mẹ́fà ìmí yóò tún bọ́ bẹ́ẹ̀ yóò tún di ìdì mẹ́jọ ìmí yóò tún bọ́ bẹ́ẹ̀ yóò tún sí ìdì mẹ́wàá nígbà tẹ́lẹ̀ mi ò bọ̀ bẹ́ẹ̀ tí yóò tún sí ogún dì ẹlòmíì ọgbọ̀n àdì àwọn sọsí mi ń bẹ tẹ́ pé kò tí ì sílẹ̀ yóò báyìí asàfúnà mọ̀túbà láti sọ bẹ́ẹ̀ lódodo a ò délé gbogbo àfa kárí babájúwò amúnigun tọ́jẹ́ lé ìyálàyà tíà tí à ń bẹ lámúnigun jàmá èyí ò wòran tíà yọ lànà lẹ̀ àmọ́ àwọn sẹ́wọ́sì mi ń bẹ tí ò tí ì sí ń bẹ̀ nítorí àmọ̀ ni pé wọ́n kọ́ sí pétẹ́sìlì báyìí iye ibi báyìí ni ó ń bẹ ń lé ibi iṣẹ́ tó fẹ́ tẹ̀ wọn àbí ìtẹ́bì sí i ṣe náà wà pé mẹ́ ń lé ẹ̀fà nígbà wọn ò tí ì tẹ̀. o. ta lọ wò sẹ́mútìdì nìkan ta lọ ìsẹ́mútìdì àádọ́rin tẹ̀síìkù ànásì ó túmọ̀ tó bá lè tún bẹ̀ lọ́mọ bá tiẹ̀ lọ. أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا àtúmọ̀ wà náà kùránì ń gbà mí ìfẹ́ pé ìwọ nìkan lọ́nà ó fi hàn bẹ́ẹ̀ ó sì máa ń gbọ́ nǹkan yé lára àyà mi ní ìwọ nìkan lọ́n bá wí tó o gbọ́dọ̀ sọ sábẹ́lú mi kò ń tún lọ dáràn torí ọlọ dàbí ẹni pé ọlọ kírètì òfin ọlọ mú òfin ọ̀ọ́dẹ́gbọ́dọ̀ gbọ́dọ̀ òfin mú wá lẹ́yìn ọlọ́run tó lòfin ìwọ nìkan lọ́n bùn ẹni bá dún nímọ̀ ìka Quran tí ń ta nka Quran sáásáásáásá ọlọ́run àmọ́ adadó lórí àyà mi pé ọba lè ní pt àyà yìí nígbà yìí báyìí fún mi nkíhun tó bá fi ń béèrè kí n máa fi lé ọ lọ àfààní àyọ̀ǹda fún kọ́ wa máa fún yàn káàkiri o. ọ̀rọ̀ pọ̀ lọ́wọ́ blára bẹ̀ yẹn. filikala mi ṣe ń mahzufun tẹkidiru. ìbẹ̀ nọ̀rọ̀ yìí o àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ti gbé tẹ́pẹ́ ńbẹ́ńbẹ́ kò dẹ̀ sí ńbẹ́ ńbẹ́ńbẹ́ kò dẹ̀ sí ńbẹ́ kí ni mẹ́mẹ́. tẹkidiru lafzu kuli. kuli ni kuli ẹ bá ń kọ gẹ́gẹ́ bí kuli wa níbi tọ́lọ̀ ń sọ pé wá ẹ pè wọ́n pé wọ́n wá. تعالوا تعالوا أتل ما أرم ربكم عليكم ألا تشركوا به شيئا ibẹ̀ lọ́wọ́ kọ̀wàlígọ́ láwọ́jẹ́ agbọ́rọ̀ rẹ̀ yé. àmín. ya muhammad. àìkúlì ya muhammadu rasul li awula iná. sọ fáwọn èèyàn yìí àwọn akadàra rẹ̀ síbẹ̀ àwa kádàrá rẹ̀ síbẹ̀ àjẹ́ ọ̀hàn dé. àmọ́ àwọn alfa wọ́n mọ̀ yí pé ń bẹ ń bẹ gbogbo ń tọ́pa mọ́ báwa náà lóore ọlọ́run tó àfìlẹ́ àlọ́. amiina. wípé iná àtẹ́yìnà musa alikì taaba iná àtẹ́yìnà musa alikì taaba afún musa ní tírà kan ọ̀rọ̀ pọ̀ lórí yẹn. وهو معتوف على بداية الكلام عن الوصايا العشر بكلمة ثم ẹ máa tó ń sálẹ̀ ìta síbẹ̀ ń dábàá wọn. tábà ní èèyàn nìkan láṣẹ àwọn títí mẹ́lẹ̀ yìí òyìn ò síbẹ̀ ìwúlò fún ọ lọ títí ẹja dé kíláàsì àti ó máa yan. ọkùnrinlẹ́hùn wà álẹ́mù anna àtẹ́yìn náà musa lókè tábà. ká sọ èyí tí ó tètè táwọn ò mú lọ lé fún wọn ọkọlì eh, eh, takarara ní ah, gbígbé. wọ́kọlì takarọ̀rọ̀ zikiru tawọ́rọ́ ti fili kur'an. wọ́n ní ìmọ̀ dákọ̀ tawọ́rọ́ta nínú alukur'ani tàǹkà yìí ó pọ̀ ó pọ̀ tọ́lọ́ ń dákọ̀ tawọ́rọ́ta tawọ́rọ́ta tawọ́rọ́ta nínú kur'ani wáyé. li'annaha ashbahu bil kur'ani minali injil wa zabur. ọjọ́ alukur'ani ju injil lọ ni injil lọ ni ọjọ́ alukur'ani ju sabura lọ ni nítorí pé àwọn yẹn n ti bẹ́ nu tàwọ́rátà ò sínú wọn. lìṣìmáàlìhà alàjẹmí ilẹ̀ àkàmì ṣẹ̀rẹ̀ẹ́yà. nítorí pé tàwọ́rátà náà kó jọ lórí òfin ẹ̀sìn. fakullum minihuma ṣẹ̀ríyàtun kamila. àti tàwọ́rátà àti quran a méjèèjì ìwé òfin tó pé ni wọ́n. the axili injili wa zabur. ó yàtọ̀ gédégédé sí injil àti sẹ́búrà ẹni bá ń di báìbù mọ́ra kì í tí ń gbé tó gbé sípò pé ìwé òfin ni ẹ̀rí gan kò rí nǹkan gbé lọ. kò rí nǹkan gbé lọ. fàyínàlì ìnjílà kìtáàbù ìzọ́tí wà àmùsálì wà tàrí. ìnjílà ti ń bẹ́ ń bẹ̀rẹ̀ nígbà tí ń bẹ́ máa náà tún ní orí tí ń gbé lọ́dún sí nǹkan o. ìnjílà wà sílẹ̀ wà ń bẹ̀ àti òwe àti ìtàn ìtàn pọ́ọ̀lù. ìtàn bá ìtàn àwo ọtán. wàzàbúrù kìtàbù sànáì wọn múnàjà tí wọn tààrọ tíìlì. sẹ̀búrà tíra ẹ̀yìn ni tọ́lọ̀ ń sẹ́yìn fún dáúdà àti ìwé tí ọlọ́run ti sọ bí ṣe ń bá nàbí dáúdà sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ ọlọ́run bá nàbí dáúdà sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ báyìí bá sọ̀rọ̀. òun nìkan ló bá sọ̀rọ̀ kọ̀ọ̀rán sí kọ̀ọ̀rán ọ̀rọ̀ tó ń sọ jẹ́jẹ́ sí ẹni tẹ́lùmí nítorí ọ̀rán dáúdà sáyé òtún nǹkan nínú nínú òwe rẹ̀. wọ́taratíìl àti orin àwọn ẹ̀mọ̀gbọ́ orin dáfídì so. kàfírù mínú kàlá ilẹ̀ àrùbí yàtàmánà àyẹ̀kúnà láwọn kìtàbùn kàtàwọ̀rọ̀. àwọn ńlá àkáyìnlẹ̀ lágbáwá wa ń sàn mọ́ káwọn tiẹ̀ nílùú wòtọ́ dàbí tàwọ́rọ́ àti ẹ̀rí ọlọ́wọ́ fún alẹ́ tó ju tàwọn ráàtà lọ ó dé táwọn ò tó gbà ó àfi díẹ̀ nù wọn. wà á nà hù làwù já ahùn làkánù ahadá mílẹ̀ yahud wà á àzọ́mà ìtìfà àǹbíì lìmùtìyàsí ń bi xẹ́dà ti zaka wà fáadọ̀ tilẹ̀ àkìlì wà fàm. wọ́n ní wọ́n á lérí pé ká sọ wípé abalọ onírúurú ni àbá ah, mọ̀nà ju yẹ̀wúdí lọ àbá ah, sàǹfààní ju yẹ̀wúdí lọ nítorí pé ọlọ́run gbé ọpọlọ fún lárúbáwá àà ah, lábá ní ọpọlọ àwọn bá fọwọ́ àtọ́gbọ́n yìí àwọn bá fi lu tàwọ́rátà ju àwọn tí ń lọ. Eh, nígbà míì bẹ tí ọmọ nìyẹn máa wo nǹkan lọ́wọ́ èkejì ẹ̀ ń tòótọ́ pé a káàsì ló ló bá ní nǹkan yìí òun bá máa lò jù ẹ lọ. bọ́lá máa fẹ́ yẹwu ẹni bẹ́ẹ̀ wò yà fún wẹ̀. gbogbo bá ń tọrọ oore tá à ń fi pàrọ̀ tọrọ oore lọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ àwọn àfikún pé sọ́wọ́n jọba dé kọ́dọ̀ kó àmọ́ lò. àmín. mo pè kọ́lọ́wọ́ dáadáa o bá ti fún wọn tán pé ọlọ́run sáà ti fún olórí kọ́ dáadáa o aha aṣọ fa àyà fún ẹ o bẹ́ẹ̀ lọ́n pé tọ́ bá sí kọ́kọ́ ọmọ ẹ lò. naam. walamma akhbara Allahu 'an al-Qur'an bi qawlihi ngbọ́dọ̀ wa múro Kùránì wa tó sọ yìí pé. wa anna hadha sirati mustaqiman fattabi'uhu. ọlọ́run wa ní tọ̀ ẹ wá tẹ̀lé tí mo gbé wáyé sirati lílé ọ̀nà mi gangan rè mustaqima ó dẹ̀ dó dáadáa àmọ́ fattabi'uhu ẹ tẹ̀lé o. atọ́fà alayhi al-kalama bimadihi tawrati wa rasuliha faqal. ó ti ẹ̀ dá bámbám ti dá mbẹ́ bámbám. ntàfẹ́ gbọ́ la ti gbọ́ yẹn ọlọ́run ṣe báwọn ó wá gbé tiẹ̀ náà lé ẹ lọ ẹni wàá là bẹ́ẹ̀ ọ̀là àwọn kan sì wọ́n sọ́ọ̀tì ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ kọ́lọ́ ọ̀là wà ń bẹ̀. bùbọ̀tọ́ ló ń bá gbórí fáwọn náà ọlọ́run mọ́tà máa là wá o. orí mọ̀ orí ẹ̀mí gígùn orí àlàáfíà orí aya orí ọmọ orí ọmọ kéwù orí ẹ̀sìn gbogbo tí orí àsìkí sàmọ́kọ́ àmọ́ lò. láhùrọ̀ lápáta. ilà bìlà àwọn fẹ́ káyà mi báyìí a sì ní béèrè lórí àsọlẹ̀ mẹ́wàá yìí ṣé a ṣe ní ìsìn àbí atúnjẹ ó ṣe díẹ̀ sí. àwọn èèyàn ti dé díẹ̀ o. ẹ ẹ jẹ wọn dànù. yóò da ká ṣe báyìí. ṣé ká ṣe báyìí àbí ká sùn sún wájú ká ṣe báyìí. ní ọ̀dà yóò ṣe máa ṣe o. mo ní a báyìí. ọ̀dà. ká ṣe báyìí ní ọ̀dà. ok ẹ jẹ́ a díẹ̀ sí. fẹ́ẹ́ dùn ẹ múra lẹ̀. àwa fẹ́ káyà ọgọ́rùn-ún kan àádọ́ta ó lé mẹ́jọ báyìí nínú suratu Al-An'am. ohun àkọlé tiẹ̀. ìzáàrò àkírí lilikufari bisu ilẹ̀ azab. ọlọ́run wá kéde àti ìkìlọ̀ ipe ẹ̀yin káfìrí ò ní dà ìyà burúkú ni ó sì gbẹ̀yìn ẹ̀fún káfìrí. ìkìlọ̀ ìkìlọ̀ lórí káfìrí ṣíṣe gbẹ̀yìn rẹ̀ ò ní dà kò darí ń jọun kò sì ní dà láíláí gbogbo ń tẹ́yẹ̀ bá mọ̀ pé kúfúrì ní nǹkan ìyẹjá sí kì í lẹ́yìn re bẹ́ẹ̀ yorùbá sẹ́bọ̀ sẹ́bọ̀ ẹ̀wù bí ẹ̀bọ̀ bá wọn dé. alábẹ́kúta níjọ́ òní wọ́n fi àfọwọ́ àti ń bẹ̀. àwa débẹ̀ wọ́n wá ń sọ fún alábẹ́kúta yìí pé ó má dùn wá fún yín o. gàgà. ẹ̀dẹ̀ lọ́pọ̀tunìtì ẹ̀dẹ̀ lùsì ẹ̀ báyìí ọmọ ìlú ìṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà fọdún mẹ́jọ. bá a ṣe máa wá bá ojú ọ̀nà yín tá a bá ń bọ̀ bẹ́ẹ̀kúta náà ló tún wà. kò yí padà. kò dé sípírẹ́sì kọ́nà ọ̀padà kọ́nà ọ̀bẹ̀ ọ̀parẹ́ ọdún mẹ́jọ. ìjòlè ah, àti wíwú eléyìí mọ́. sẹ́ńtírì ah, kọ́ ọmọ ìmọ̀ nìkẹ́ sẹ́ńtírì yìí. àyìn kẹ́kẹ́ mẹ́ nílẹ̀ yorùbá bá. bá a rẹ bá fẹ́ kàn wá ní ìsìn ìrò pẹ́ tún lè sẹ́ńtà ẹ̀ sábẹ́kúta ah. nígbà tí ìsẹ́yìn nìkan lè ń bẹ láyé ìbàdàn òjì ìsẹ̀ kankan. àwọn ẹnìkan kọ. ìbàdàn náà tó ṣe. Ah, ah. ẹjẹ ọkàn wa náà ẹrì bá ṣe ṣe. láti ṣe tiẹ̀ máa ṣe. yóò máa dùn yín ní gbogbo bẹ́ẹ̀ gbogbo sọ̀rọ̀ wọn náà láwọn ṣe láwọn ṣe jọ. ẹni tí ó dorí ààrẹ ńlẹ̀ Yorùbá mùsùlùmí ni ó jẹ́ o. àmín àmín. àwa sọ bẹ́ẹ̀ fún wa àwa àwọn ojú wọn ọwọ́ dùn wọn gan ó dùn wọn. ó ah, ká bàbá náà. ó dùn wọn. jó wọn náà. kí ni òjẹ́ bàtàjọ́ orí ṣe eh. kì í ṣe mùsùlùmí ni. ǹjọ́ fàánù wọ́n kó mẹ́ta kó ju wọn tó wálẹ̀. wọ́n máa wọ́n máa wọ́n máa wá fáwọn tí ń bẹ̀ ń bẹ̀ nígbà ti ṣe báwọn. Eh. àmọ́ ẹnu gan ò sí jàmú báyìí o. Eh? ó tójú bẹ́ẹ̀ tàbí àti gbọ́n kankan. wọ́n ah, láti dákẹ́ ni o. wọ́n ti kẹ́síkò. Hmm. ẹ jẹ́ mùsùlùmí ó ṣe ẹ fi mùsùlùmí lọ́rùn sílẹ̀ ló lè ṣe àbí. bẹ́ẹ̀ ni ká bá ń bẹ ní gọ́fúnà tí ì ṣe mùsùlùmí mùsùlùmí ni tọ́lá àti ayípo rẹ̀ ó ti kó mùsùlùmí rọra ó ti gbọ́n. sọ̀gbọ́. ó ti kó rọra mùsùlùmí máa ṣàlàyé gbogbo ẹ báyìí ní ẹ̀rí báyìí òun náà ló ń bá wa ṣe ni ẹ̀yẹ́ rí pé ọlọ́wọ́ bá nìkan máa ṣe. amina. ẹ wá gbọ́ bọ́lá ṣe sọ́ọ̀rì o àwọn ká sọ bẹ́ẹ̀ o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل ينظرون إلا إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل ينظرون إلى أن تأتيهم ملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتصروا إنا منتصرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل ينظرون إلا أن تأتي تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعد آيات ربك يوم يأتي بعد آيات ربك لا ينفع نفسا إيمانها لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون ọba ètò dé ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní aliyanzuruna ila anta ti ya ń um malaika aw ya ti ya rọbuka aw ya ti ya baadu a ya ti rọbika ẹni pé gbogbo ẹ̀ ń dún bí kà kà kà. aliyanzuruna ila anta ti ya humul malaikatu aw ya ti ya rọbuka aw ti ya baadu a ya ti يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لا ينفع نفسا إيمان عالم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون مرحبا بارك الله فيكم آمين ابي القرآن kórí ọmọ ọkọ dìde kórí ọmọ ọkọ wú ẹ pé àlò kùránì kẹ́ni tí ọmọ kùránì ọ̀tọ̀rọ̀ dọ̀ ọlọ́run kó fi kùránì mọ òun. ọlọ́run ní àríyáǹdòrò náà ìlà àǹkà àti yahoo ìmọ̀lẹ́ àyíká gbogbo ẹni tó ìfún ìwòlè هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون ọlọ́ni aliyanduruna àwọn yẹn wọn arẹ́sì kankan àwọn wo àwọn agbọ́mọ́gbà àwọn tí wọ́n tí wọ́n kìlọ̀ kìlọ̀ fún tí wọ́n ò gbọ́ ọlọ́ni wọn arẹ́sì kankan ìlà àǹtà sí àwọn màláíkà. ọlọ́ni ọ̀nà wa ní kankan màláíkà láràn sí wọn ọlọ́run o mọ́ràn màláíkà sí wa ń ta ìdá o. amina. bíjọba àpapọ̀ tó bá rán mọ̀ bóò sí yàn sórí èèyàn pé kótó kan sọ́jà kátó pé sọ́jà à ń bè lé ọba àlékeọlá ọba àlékeọlá ọba tí gbogbo agbára ń bẹ lọ́ọ̀rẹ̀ ọba yìí ní sọ̀rọ̀ yìí o ẹ̀sán gbogbo káàpì kí wọ́n ti máa ń wọ̀n kẹjọ kò jẹ́ هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك أكرمكم الله ألا أني أسفوا يوم يأتي بعدها يأتي ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتبروا إنا منتبرون màlẹ́kà láàrán sí wọn màlẹ́kà láàrán sí wọn èmi ò sì máa ẹni náà tó lè ṣàyàbí ẹ̀yìn ìgbà tí màlẹ́kà bá dé kọlọ̀dá kan má jẹ́ àrí wàhálà. àmín. ọlọ́run nínú káràmà láìka sí wọn. àwòyá àti yàrá búkà. àbí ń gangan fún ẹ̀ ó dé. la ilaha illallah. la àbí kọ́ lọ́n gangan fún ẹ̀ ó dé ní alẹ́ àná ẹni bá ma ìgbà tí òjò ń kù ìmọ̀ wáyọ̀ kù dádúgbò tí yín bẹ́ẹ̀. ó kú o ọ̀dọ̀dọ̀ wa. ilẹ̀ dẹ̀ ń mì má kíkù. ó kú o fàǹgbà kíkù. mo wá rántí bàbá àgbàlá bíi kan ńgbà bẹ́lẹ̀ kí ó ti bá ń kù bá àwọn bàbá ní ńgbà tí sánmà ń rọ tílẹ̀ mì báyìí sọ́mà tá a máa tọ́ nìyẹn. Hmm ọba tí tí tí mi sánmà tí dẹ̀ mi délẹ̀ lásìkò kan lálẹ́ àná ilé dẹ̀ tèk gbogbo ilé dẹ̀ tèk báyìí nígbà tí nǹkan ọ̀hún tó ṣe gbì ẹ̀mẹ́rẹ́ bàbá àwọn náà ń ṣàdúrà ni kí ni o lè ṣẹlẹ̀ kò sí. Ọlọ́mọdé tí wá sí lábúrú. Àbá ẹni náà màkìrọ̀ láà. فلا يأمن مكر الله إلا القوم الخاسرون ọlọ́run kọjá pé kólóhùn ń bọ̀ kẹ́ni ẹ̀rọ pé kọ́ máa bọ̀ ọ́ ó ní kóhùn náà màlẹ́kà àbí kóhùn gbọ́dọ̀ tí ó. àwòyá ti yàrá búkà. kọ́lọ́ọ̀bà àlékè ọlá ọlọ́run bá kó dé gbogbo sẹ́nitọ̀ ah. tí bẹ́ẹ̀ Nàìjíríà tí wọ́n fi àwọn dúkìá wa rán yín sí wa àtẹ̀yìn rẹ́ẹ̀pù náà ẹni bá jíṣẹ́ nù yín mọ́ndàlá rẹ̀ o èyí tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ jíṣẹ́ tí a rán yín sí wa a ò bá yín sọ ètẹ́ yín jí àbá yín mọ ètẹ́ yín jí tó ẹ̀yin náà jíwẹ́ tó débẹ̀ ni a sọ pé bẹ́ẹ̀ ṣe jíwó dáa àmọ́ owó lẹ jí tẹ́ débẹ̀ ẹ̀yìn kan. àmọ́ ètí wọn fi ràn wá pé lọ́ọ́ na fàdúgbò rẹ tó dìbò yẹn. ìgbà tí wọn nìkan lórí ẹ pé ládùúgbò. ẹ̀jẹ̀ tún pàtà máa kò ní lọ lẹ́rọ̀ ẹ bá ní kó lẹ́rọ̀. ẹ tàgàràgà ibi ẹwọ kọdé ẹrin tẹkọjá bẹ. kága kó lé wa lọ́wọ́ lẹ́rọ̀. ẹ gbọ́ bọ́ọ̀hù ẹ gbé àwọn a bẹ́ẹ̀ bá wá ṣe ẹyọ kan tó ẹ ṣe ẹ máa retí kí aráyé máa kíra yín. kó tó kọ ara wọn kí kíra yín ẹ ẹyọ kan nù ọgọ́rùn-ún tó yẹ kẹ́sì lẹ́sí. wa yuhibbuna an yuhmadu bima lam yaf'alu. fala tahsabannahum bimafazatin minal adhab. walahum adhabun alim. alukurani ni wọ́n ń kà á lẹ́yìn lórí yìí o. ọ̀rọ̀ ọlọ́run ó dẹ̀ tẹ́ o. a ò fẹ́ gbogbo yín ni o àwọn kánú yín ṣe wọ́n gbìyànjú o àná dẹ́jẹ̀rẹ́ ẹ o wọ́n padà síbẹ̀ o wọ́n padà sórí àga padà o àga tẹ́ ẹ rò pé àga yín ni jọ́bẹ̀ lóòní lẹ́ẹ̀dúwọ́ sí o. bẹ́ẹ̀ni tí ó lè mọ yín diwálé. jọ́bẹ̀ lóòní lẹ́ẹ̀dúwọ́ sága yẹn o ó sì náà ni o. àwọn kan ní wọn ò ṣe sunday twelve june àbí june twelve sí ni ìjọba àpapọ̀ ní ẹgbàgbé ẹ̀ ìjọba àpapọ̀ nàìjíríà ní ẹgbàgbé àwọn kì í sòkònú aburú ní aburú ní emóǹkà déètì ẹgbẹ́jọba láwọn lọ́wọ́ déètì tí ó pọ̀dún mẹ́rin mí ni twenty nine may o káwá sùn di two june twelve wọ́n ní ẹgbàgbé ẹ̀ èyí táwọn sọnù àmìmì tó bá wọn sọ kan míì kún. akramakumullah. àwọn sọ bẹ́ẹ̀ yẹ èmi wọn á tún sọ míì kún. tó súnmọ́ kíjọba àpapọ̀ náà sọ àmọ́ wọ́n fi àgbàlagbà mọ́ sọ síta. bí àgbàlagbà ẹranko kì í ba nǹkan jẹ́ bèlí ènìyàn. yorùbá àgbàlagbà ajá kì í ba wọ́n jẹ́. à ń bèlí àgbàlagbà ènìyàn. ìbẹ́nu tí ìjọba àpapọ̀ lè sọ mọ́rọ̀ pé hàn ó máa ń dùn bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ni àṣẹ mọ̀ bẹ́ẹ̀ àṣẹ mọ̀ pé ògo lọ́jẹ́ fún yín pé bá a ṣe gbàrà kasa tá a bá yín jà fún june twelve tàgbésáyé ní ìbòdé lẹ́ dìbò fẹ́ dì fún ayẹn nílẹ̀ Yorùbá ẹ wá ń fẹ́ káfẹ́sẹ̀ júnù nílẹ̀ ṣé ẹni tí wọ́n ń tí ẹni tó jẹ́ tó gbé júnù lè rí jáwúsá hmm. àbámọ̀ Yorùbá yín gbà tó dé pẹ̀ sọfi júnù ọfi ọfi ọfi júnù hàn síta. àbí yorùbá kọ́ bá sọjọ́. àwọn ah, ni tòtí kọ́. sọpariwo júnù. wọ́n dẹ̀ dédé ọpariwo júnù tí yorùbá yẹn kẹ́ dìbò àdìbò àdìwọ́ lẹ̀ fún fún fún fún Buhari. ẹ wá mọ̀ ní ìsìn kọ́ yẹ ká sùn àṣẹmọ̀ kọ́ yẹ ká sùn. Hmm. àṣẹmọ̀ kọ́ yẹ ká sùn ká sùn di twelve. ká sùn di twelve. Ah. wọn ò sọ yẹn mọ́ àwa bá wọn mọ̀ yẹn mọ́ làákàyè la fi ń gbọ́rọ̀ yé àtẹ̀yí mọ̀ bẹ́ẹ̀ ọmọ Yorùbá mọ̀ bẹ́ẹ̀. ńgbẹ wá dìbò dànù ń sin yẹn ńkọ́. tẹwé tìbò yìí dànù ńkọ́ àní ẹ̀dìbò fún ẹni tó lè ṣe nǹkan mùsùlùmí ni àwọn ọ̀sọ̀rọ̀ òṣèlú òṣìṣọ́kà pẹ̀lú òṣèlú ìwọ lọ́dà ní òṣèlú apn lọ́dà ní àbí pdp lọ́dà ní àbí apc lọ́dà ní. irú kan o irú kan ni wọ́n hàn dá. tìrùgbà kan o. ẹni ẹni tábàkà gidi àwa ti rí èèyàn gidi làwọn sọ̀rọ̀ sí ni. nígbà sèyí dá ní ìsìn sẹ́yìn ará ìbàdàn ẹ̀dìbò fún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni n kò fi wà ọmọdún àbí tó fi hàn yín sìn tẹ́bẹ̀ ẹ̀dìbò fún sèyí. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ẹgbẹ́ ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ èèyàn ni àní ààrẹ ààrẹ ààrẹ ṣàkíyà là ń sọ ẹ wá máa wá ní kó sun èèyàn ẹ̀yìn gbogbo ayé ti ń retí pé wọ́n gbéjọba léèyàn lọ́wọ́ kódà jẹ́jọ́ kan síra wọn kan síra wọn ẹni tí a ẹni a bá torí ẹ̀ ìwọ́n ni torí ẹ̀ gbòdì ìsúná fún ni ni ṣe púpọ̀ àríkí ó bí a sún ọjọ́ orí rẹ̀ kò ní twelve to twenty nine wọ́n á fún ní twelve lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn. kéde rẹ̀ wọ́n takò ní o. lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn mọ̀ yẹn. wọ́n takò ń jọ́nà. wọ́n láwọn wọn ẹ̀ka ń sọ ìgbàgbé ìròyìn ẹlẹ́jẹ̀ ni. wọ́n lè ti pìrìpìà pé yóò ìbá rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti pìrìpìà rẹ̀. ó kéde padà pé Abíọ́lá wọlé wọn ò gbé fún ni. Abiola wọlé ó kéde ẹ̀ ó sì ní ẹ kọ́mpẹ́sẹ́tì àwọn ìdílé ẹ̀ ebi ntoku, tó kù ni pé kẹ́yìn náà tẹ̀sán hmm. kí wọ́n bá fi ń tọ́ tẹ̀lé nǹkan mi bá tún tẹ̀lé. Bàbá bí ore. Bàbá tún tẹ̀lé ní nǹkan nìkan tí yòówó nígbàgbé láéláé. Gbogbo àwọn àgbàlagbà yóò bá ẹlẹ́pọ̀ àwọn ẹlẹ́pọ̀ tí ẹ kó àwọn jẹ́ ń pera wọn jẹ́ àwọn ẹlẹ́pọ̀ tí ẹ ń lò dàkejì ó kọ wọn ẹ eh, àwọn ẹ̀yàn ń wí wọ́n kára kàdá òsì kan náà dá òsì kan táyé wọn táyé wọn ọ̀sẹ̀ tù. àwọn ẹ̀sìn wọn fẹ́ bi. àtàyè wọn ọ̀sẹ̀ tù. àwọn àbàrà ọ̀ràn. wọ́n sin wọ́n sin yorùbá lọ́nà ọmọ yorùbá míì náà tó wá gòtún tẹ̀lé àwọn eléyìí wọn sẹ́ pé ayé wọn ọ̀dà àná wọn ọ̀dà. àfẹ́yìn màpé yẹ káàsó di twelve to jẹ́jú tù bẹ́ẹ̀ kù kọ́ ti jẹ́jú thirty ni jù thirty ni. أو يأتي ربك أو يأتي بعض آيات ربك ẹgbọ́n nǹkan ọ ní ọlọ́run nínú kó àbí أو يأتي بعض آيات ربك àbí kí apá kan áyà ìní ọlọ́run ó dé. ẹ wo bó ṣe sí mẹ́lẹ̀ dálé ra wọn ọkọ̀ dákọ̀ ngbọ̀ ya ó gbéra rẹ̀ wọ̀ ngbọ̀ ya ó ní ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀. wọn ò tó bá wọn. ẹ̀jẹ̀ ń papá kan ránṣẹ́ ẹ̀yin wo wọ́n wá yín tì ní. ngbọ̀lẹ́wà. ngbọ̀lẹ́wà. ọlọ́run ṣe sùúrù ọ. Amina amina. Má ṣe ìlú wa nílùú ẹbọ. Amina. Má sọ kan wa lọ́kàn ẹbọ. Amina. Ibi alágbé ń ṣẹbọ wọn yìí ní tẹ̀síwájú ń bẹ̀. Àti sọ tipẹ́tipẹ́ ẹ̀wọ̀n ní àwọn ẹlẹ́bọ lọ́lùbàdàn ẹ̀làgbòlé olóòlù ẹ̀làgbòlé alágbàsọ́pá gbogbo àwọn ẹbọ tó fi kàrin kàrin ẹ̀làgbòlé ẹ̀mọ́jọ́ ọdọ ní ẹ̀mọ́jọ́ ọdọ lájàre pásítọ̀ sọ́sì ní ẹ̀lọ síbẹ̀ ẹ̀lọ ṣẹ́ẹ̀kì ẹ̀wò. ọmọ tí wọn bá bí ilé ẹlẹ́bọ kó tè sájìnà kó gbórí ẹ̀jìnà síbẹ̀ kọ́mọdé ẹ̀ máa kíra ẹ̀ mọ́ bẹ̀ kọ́mọ máa kíra ẹ̀ mọ́ bẹ̀ kọ́mọ lọ́kọ́ kí nǹkan kọ́mọ tẹ̀lé ẹbọ ìṣèǹkan rẹ̀ kì í yé kan kọlọ̀ síwájú ọlọ́ni ìfẹ́nu yabadu ayati rọ̀bíkà tàbí kí apá kan ayàwó ọlọ́run kó dé wá bá wọn. yawma ya'ti ba'du ayati rabbika la yanfa'u nafsan imanuha lam takun amanat min qabl. ẹ ẹ ẹ pèlè ni. يوم ياتي بعد آيات ربك لا ينفع نفسا إيمان أعلم تكن آمنت من قبل bẹ́yẹn ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ó gbé kìíní wá ó tẹ̀yìn ẹ̀ ó gbé kejì wá ó tún pé náà ti ó wá ṣàlàyé ìkẹta ó wá fi ìkẹta ṣàlàyé ọ̀rọ̀ yìí pé àkọ́kọ́ tọ́kọ́ wí ni pé màlẹ́kà ó wà màlẹ́kà ó wà ẹlẹ́ẹ̀kejì ni pé òun ò ti ẹ̀ràn màlẹ́kà mọ́ èmi gángan lẹ́sẹ̀ hmm. yé wọn ayalu oh. wọn ọwọ́ àwò àti òun ọ̀yalu ọ̀ndà kò tó bá wọn ọwọ́ á ní àmì èmi ọlọ́run òun àmì èmi ọlọ́run díẹ̀ rẹ̀ ni màá mú wá díẹ̀ rẹ̀ ti tó báàdù mi ní àní ibi ní mú wá yìí bí ibà sọlọ́run ní ń sọ̀rọ̀ tí ibà sọlọ́run ní ń sọ̀rọ̀ tí ń fi àmì sọ̀rọ̀ tọ́wà nù ọpọlọ yìí pé àsìkò ilé rí bó ṣe rí yìí. Nínú ọpọlọ, àwọn àmì ọlọ́run ní Buhari òun àmì ọlọ́run ni ọlọ́run gbé àmì rẹ̀ sí lára ni ẹni Buhari àwọn tí Buhari kojú kọ lálà wọn níjọ́ tí àwọn ti ń pìrìpíà ní tí wọ́n wá ń ṣe yí kalẹ̀ Buhari ò sínú wọn tí ń gbá wọn pìrìpíà kò kówó jọ kò kówó jọ àwọn ti mí ni ẹ̀ wọ́n dẹ̀ ti rú nǹkan dà á lẹ̀ tí wọ́n fẹ́ fi ṣe wọ́n kàn retí àsìkò tí ó ṣẹlẹ̀ ó wá dásìkò tó ṣẹlẹ̀ jàmá wọ́n sì na wọ́n na lẹ́gbẹ̀ẹ́ tí orí nǹkan kan náà àmì ọlọ́run ló ń ṣẹlẹ̀ yìí ló ń ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ ọkà ṣe ọkà ọkà dùn ni wọ́n lára ẹni ò ṣe é lù kúnkún kò dàbí ìgbà Jonathan fásitì Buhari kò dà bẹ́ẹ̀ àárí gbogbo ẹnu sọ̀rọ̀ lọ́tẹ̀ yìí torí ìjẹ́ mùsùlùmí ìwọ ni lórí àwa mùsùlùmí kò dàbí ìdìgbà yẹn kò járí gbogbo ẹnu sọ̀rọ̀ àmọ́ àwa ń sọ fún gbogbo àwọn èèyàn yìí pé ẹjẹ́ àgbà fọlọ́ nítòsí ẹjẹ́ àpadà síbi orin bàbá wa Ádámọ̀ nílọrin pé. Kágbà fọ́lọ́run ní ìsinmi. Kágbà fọ́lọ́run ní ìsinmi. Kádàrá ò ṣe é kọ̀ láìgbà. Kágbà fọ́lọ́run ní ìsinmi. Ẹja ẹja ẹja ẹja gbàlẹ́rọ̀ o, ká ní ìsinmi. Kágbà ti lé. Ọlọ́run ní yawma ya'ti ba'du ayati rabbika. Ìjọ tí apá kan ohun àmì ọlọ́run ọba àwọn ànábì bá dé ẹ máa gbọ́ o. láyà fáwọn náfùsà ní ìmánu alámùtàkùn ní àmànàtì mẹ́hùn kọ́bẹ̀lì. ẹ̀yin oníkéwú. kọ́lọ̀njẹ́ àrí yín pẹ́. nsàtúwà sàwùdí ẹ wà níkàlẹ̀. ọlọ́jà àrí yín pẹ́ o ọlọ́jà àrí yín pẹ́. àmì bàbá yẹn sàmì ni. ẹ̀yin tẹ́ ẹ ah. máa ti bó tẹ̀ dọ́ kéwú ẹ tèbí kéwú náà dá yín mọ̀ pé ẹ máa ń ẹ wà rà ẹ gbọ́dọ̀ ti sọ̀rọ̀ láyà ń fáwù náfù sán ìmọ̀ nù ha láyà ń fáwù náfù sán ìmọ̀ nù ha. Ah. ọlọ́run fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀mí kan àmọ́ tọ́ba lọ fi ẹ̀mí yẹn sípò tọ́ yẹ ọ̀rọ̀ ò ní rí bó ṣe fẹ́ sọ ọwọ́ ajé ọ̀sáájú kí dọ̀mẹ́rù rẹ̀ ó lè padà wá bá a tó bá yẹ pé nábùsù nábùsà ọwọ́ láàyè tó yẹ kó wà tí mánù jẹ́ fáyì tọ́sáájú tó ní láyà ń fáwù ìmánù tí wọn bá ṣe nábùsù ní mọ̀dọ́fù ilé yìí pé láyà ń fáwù ìmánù nábùsìn pé ìmánu ẹ̀mí kan kò ní í wúlò fún tí àbá lọ ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ò ní í jókòó báyìí ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ tó mọ̀rọ̀ sọ ọwọ́ àti ìtajú láti fi sàwọn ọ̀rọ̀ kan yí pé n tá a fi bá náwúsáláàyè tá a bá sí ìsáàyè rẹ̀ yẹn ó tún júwe nǹkan fún wa nínú àgbọ́yé ọ̀rọ̀ wípé àkọ́kọ́ wọ́n ti náwúsá ní tẹ́nuwìn pé ẹni ẹni ẹ̀mí ni yọ yọ máa jẹ́ bẹ́ẹ̀ yẹn pé táyọ̀ fi tán ni ọ̀rọ̀ yóò máa ṣẹlẹ̀ ẹnikẹ́ni tó bá jẹ́ sí tó yẹ kó sì tí bá lọ́ọ́ lè wá ńgbà tí ọ̀yẹ́ kọ́ wá ó sì bọ́mọ lọ nìyẹn bàbá mọ̀jì ọ bọ́mọ ọ lọ opportunity rẹ̀ mọ̀jì ọ bọ́mọ ọ lọ màmá mọ̀jì ọ bọ́mọ ọ lọ wọn kì í sọnù kẹtùrí mọ́ nafusan imanuha. la yanfa'u nafusan imanuha lam takun amanat min qabl. ẹ̀mí kẹ́mi kan tí ó bá gbà lásìkò tó yẹ kó gbà tó wá yíwọ́ tán tó wá lòún gbà ìmánu rẹ̀ yẹn kò wúlò fún mọ́ torí kíni lamutẹkun amanati mẹrun kọlù kò gbàǹgbà tó yẹ kó gbà kò gbàǹgbà tó yẹ kó gbà yóò gbà kẹ́yìn náà ni ntọ́lọ́wọ̀n ọgbà náà ni ó padà gbà àmọ́kọ́gbà lójú ọjọ́ àmọ́ níyì láyà ń fáwọn ìmánu ha lamutẹkun amanati mẹrun O tún fún kọ́bùlù ń dọ́mà mbe. kẹsẹ̀ ń bẹ̀ ẹ má yẹ bẹ̀ẹ́ kéwú sọ pé kíní kan bẹ orúkú járí báyìí kọlu nǹkan ẹ̀wọ́ ọ̀sà ẹni máa gbà wọ́n máa gbáyà káàkiri pé ọgbọ́dọ̀gbẹ̀ wọ́n ọgbọ́dọ̀gbẹ̀ wọ́n lọ́wọ́ yìí omi lámú takun amanati min qablu. min qablu. ó ní àti wọ́ọ̀nì. Ah. khatawul matba. ata àwọn ọmọ bàbá sògolóòlò ọlọ́mùbá ní kẹ́ wọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ àmọ́ ní wàá sọ̀rọ̀ wípé kéwù tá a fi ń ṣèjọba ní sògolóòlò kì í ṣe kéwù sànáwí ah, ah. ọ̀rọ̀ kan lọ́sẹ̀ dẹ̀ ń jọ náà bẹ́ẹ̀ yóò jẹjẹ́ lọ́kàn bẹ̀ ni ẹ̀. àwọn bàbá tí wọ́n ṣe wàhálà kalẹ̀ fún wa bàbá wa gbà ní máàbì arọ́bí ọlọ́mọbanikẹ́ wọn o. àmín. bàbá nìkan banikẹ́ wọn o. àmín. bàbá nìkan jìyà lórí káwọn ọmọ kí wọ́n dákẹ́ gidi mà. ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni a kó bẹ́ẹ̀sì wọn lámúnigun. gbogbo àgàtà fi ń kéwọn lè kéwú ó di wù ni wọn á kò ń ṣe ìtàsí à ń sọ fáwa ó ti wà ní o. àfa aláàfà ń kọ́ wọn ní kí ó tó yanjú ní abẹ́ ilé rẹ̀ wọ́n dẹ̀ nìkan lọ kú àgàtà sí ń jókòó wa. ta ló ní ẹ máa kọ́ wọn. wọ́n dẹ̀ làdáná wọ́n kó lákọ̀ọ́kọ́ bàbá tún kà mí. hasada mini ndi anfusi. wọ́n tún kà mí wọ́n tún ní wọ́n lọ kó wa. wọ́n sọ fún àwọn ọmọ sùmùrà ọ̀dọ́ ipe tí ẹ bá tọwọ́ bọ̀ wá lẹ́nu ẹ fẹ́ gbọ́ tàn. gígé jẹ ní ọkàn rẹ. èmi ò jẹ ní gé wọn jẹ. tọ́wọ́sà wa ó kì í gbọ́ ìta mi ò ní gé wọn jẹ. sùmùràtí máa ń rìn wọ́ndáwọ́ndá àbí wọ́nkúwọ́nkú kójú èrè òsè sírèsì rẹ wàá gbọ́ tàn àwọn tọ́kẹ́tẹ̀ ń bọ àwọn tọ́kẹ́ ń bẹ tí wọ́n bá rọ léèyàn lórí kódà kí ọ̀rọ̀ léèyàn lórí torí wọ́n fi àyàfi wọ́n fi àdàbí parí ẹ̀ pé àdàbí tí ọ̀bárí bẹ́ẹ̀ ló kù. owó fi nǹkan lè. ala ilaha illallah. ẹ jòkó jẹ fa. bàbá láyé ká má ṣàyé jẹ èèyàn lọ tán erin erin èèyàn ó kù tán á fi àálẹ̀ bọ́ bẹ́ẹ̀. kò gbàgà lọ kálẹ̀ bá a yẹn lórí kéwù bàbá nìkan kan wàhálà. ó dẹ̀ yọ ọlọ́dẹ gbàdúrà wọn bí kéwọn náà làwọn ń lò yìí wọn àtúláyé máa la lókè wọn yìí kẹ́nìkan ó bọ́ ọbẹ̀ kọ́ wá yanjú ẹ kọ́ wá sọ ìdí tí kọ́pùlù fi gba dọ́mà wọ́n tó fún dọ́mà wọn àtó fún ní méjì ẹ̀yọkẹ́ wọn tó fún kí ni kìtì bẹ́ẹ̀ sábà ní mi ń kọ́pù ló kí n túmọ̀ ẹ̀ tọ́jọ́ méjì lọ́rọ̀ gbà ọwọ́ àgbẹ̀yọ̀ kan kí ló ń bẹ lábẹ́ ń tọ́pọ̀ a ò kíláàsì ni èyàn bẹ́ẹ̀ ni jàre àwọn kàtàbà ti fi ìmá ní àkọ̀ ìrọ̀ ẹgbọ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀mí kan tó wòran wòran tí nǹkan fi bọ́ ọmọ lọ́wọ́ tó wá yíwọ́ tán ti ń pò ń gbà ọlọ́run kò lè wúlò fún ìmọ̀nù rẹ̀ ò lè wúlò fún àbí ọlọ́run wá ní àbí ká sọ pé tòbí ń gbàdọ̀ gbà tọ́ ọlọ́ọ̀gbà ebi máa nì rẹ ebó òfi ṣe nǹkan rẹ ebó òfi ṣe nǹkan rẹ èèyàn ló ń gbà kò dẹ̀ fi ṣiṣẹ́ rẹ yẹn ni pé àwòrán lásán tọ́lọ́lọ́ fẹ́ lò èèyàn ó gbà fọ́lọ́ nǹkan. ẹ̀mí tí ìmánì ẹ̀mí tí ò lo ìmánì rẹ̀ fún sẹ́ẹ̀rí ẹ̀mí tí ò lo ìmánì rẹ̀ fún sẹ́ẹ̀rí aókàsàbátì tí ìmánì ha kò lo ìmánì rẹ̀ fún dáadáa. bàbá ti ń gbọ́ wa ọ̀dọ́ ti ń gbọ́ wa ẹ dákun ẹja dáadáa sílẹ̀ sile. ṣe dáadáa sílẹ̀ òní òun bí ọ̀la ọ̀la òní dàbí ẹ kó fi wọn bá kó lò níwọ̀ntúnwọ̀nsì ọlọ́run á fi parí pé. kùlí tẹ̀bìrò iná mọ̀ tẹ̀bìrò. ọlọ́run sọ fún wa pé ń tẹ̀sí irú ẹ máa retí ẹ máa múra lẹ̀ iná mọ̀ tẹ̀sí irú náà àwa náà múra yín eh, ọlọ́run o mọ̀jà wà nù ẹ̀ńtọ́ lọ múra ara ẹ̀ lẹ̀ kọ́fẹ́ rájà ọlọ́mọ bá wa jà ọlọ́mọ fogun bá wa wí. àbí àdákun máa fi yan bá wa jà. àwa ò mọ lára tá ò gbà dánwò sí. àwa ò sí lẹ́lòmí ìrànlẹ́yìn. ọlọ́run máa fi ilé ààyè dààmú ọlọ́run dákun máa fòkun bá wa wí sáàtì àdákun máa fi yàn bá wa já. a ò gbà lára tábàtà ó sí a ò gbà lẹ́lòmíràn lẹ́yìn rẹ̀ sáàtì àdákun máa fàyè dààmú wa. ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون فأعرض عنهم وانتظر إنهم منتظرون. Okú ọmọ yìí, akàrùn-ún. Ibi o ويقولون متى هذا الفتح إن كنتم صادقين àwọn Ọlọ́run wọn wá sọ fún ànábì wípé. Allahu alayhi wa sallam. Ọlọ́run ó di Ọlọ́run ó di Ọlọ́run ó di ìjọ sọ pé máa dé máa dé máa dé gan. <laughs> Ah, wọ́n ní ogun ń bọ̀ ẹnìkan lọ́dọ̀ yá wọ́n sáré lóko. ṣé wọ́n ló gbé ìdókòó ní. àbúgbò wọn dá ọgbọ́n wọn dá ọ̀dọ̀ ìyá àgbà sí. ọlọ́run la máa ń sọ̀rọ̀ rẹ̀ yìí pé ń gbọ́ lọ́lọ́run gan náà máa dé. Qul yawmal fatih la yanfa'u alladhina kafaru imanuhum wala hum yunzarun. ọlọ́run níjọba dé ẹ máa gbọ́ o ẹ dákun ẹ dákun ní ṣẹlẹ̀ mọ́ o ẹjọ́ ẹjọ́ ò ní ṣẹlẹ̀ máa o kí ẹ máa kó wọn á gbà ńjọ́ náà ìmánu yẹn ò ṣiṣẹ́ máa o òkú ìmánì nìyẹn o ọjọ́ ọ̀la àsìkò ọ̀la máa ń sọ o gbàlẹ́rọ̀ ń sìn yín o. fàárídà anihom wa ń tọ́bi. tó ọlọ́run á ní wà nábì ọba ké fún wọn tán bá gbé wọn bá gbọ́ wà á rí dà lọ́dọ̀ wọn pa wọ́n ti fi wọ́n sílẹ̀. wọ́n ń tọ́bi. wọ́n ń tọ́bi wọ́n mọ̀ wá retí. Innahum muntazirun. Kana da máa retí wa, à ń bọ̀, kana máa retí wa, ọlọ́run o, mọ̀ sí àwa lẹ́yìn tí ó máa retí ọlọ́lọ́nà òdì. Amina. Amin. Tó wá ní bẹ́ẹ̀, ìbẹ̀ nìkan kan wọ́n bá kù sí ẹja lọ túbẹ̀ ṣe. Kó dọjọ́ pó, ọjọ́ kan bẹ̀ ọjọ́ póró má ní nǹkan di kóró yẹn ni pé ọjáde kọ̀ wọlé mọ́ nìyẹn bíbọ ọmọ bá jáde lára yẹ ibi ọmọ gbà jáde sáyé lára yá jàmá páàtì ara kan nú ọmọ ò gbàdẹ̀ mọ́ kò lè gbàbẹ̀ mọ́ páàtì kan lára ẹ̀ àti ọlọ́run lè jáde tó máa fẹ́ bí ilẹ̀ ayá sára ọlọ́run ló pàṣẹ fọ́nà pé kọ́kọ́já ó di kóró nìyẹn kó di kóró ẹja tán ọkọ̀ ajáde tún ṣe aláìní ń gbà tún ṣe àfìsòkòtò wọlé yìí tún ṣe ọ̀rọ̀ ẹ̀bọ yìí tún ṣe tún ṣe tún ṣe fira kára ó tó fura ẹ̀ pakiti mọ́lẹ̀ àwọn èèyàn tí wọ́n ti ṣe látẹ̀sí wọ́n ti dá mi wọ́n ti gbé mi wọ́n ti rí ṣe wọn náà ṣe tiẹ̀ kó mbẹ́ Sunday tí ń bọ̀ lógo Ọlọ́run òfin kan fẹ́ wọlé fọlọ́hún. ọjọ́ méje ó fẹ́ gbà tán. ó fẹ́ gbà fọlọ́hún tán. pápátá. ó yẹ akárẹ́ lòmíì náà tí ó bobìnrin yìí kọ́wọ́ ọ̀rìn oríire yìí. ẹ dàníyàn. ṣé ní wọ́n fẹ́ fún un ní tíkẹ́ẹ̀tì mọ́kà níjọ́ méje òní tẹ́wọ́n á ní ta ni ó bàrìn ta ni kó òun rẹ̀ jọ́ rìn pọ̀ a máa lórí òtún ọgbọ́n. ọwọ́ pọ̀ lókè. ẹja ẹja ìwọ náà pinnu báyàwó rẹ̀ sọ̀rọ̀ ńlé pé wọ́n fẹ́ ṣe kan níjọ́ sunday já sí pọ̀. ọba ní àwọn ọjọ́ sẹ́tẹ́lẹ̀ wàá sọ fún pé bí n bá gbé mọ́tò dé ṣe n tó wí nù. ó pè é dá padà. àbí tíkẹ́ẹ̀tì mọ́tò àwọn òde mo fún dé ó pàjọ sẹ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí a ṣe ń bá ṣe kó mbẹ káfaratọ lọhùn kágbàfọ lọhùn nínú ọmọdánà yìí ṣe ń tó ṣe kó mbẹ àwọn míì háyàwó ní ìsìn wọn láyà ọkọ ọjà òye ẹ̀dá pé wọ́n lè wú wọ́n lè háyàwó. nígbà tí ọlọ́run ti pé ìmánì ò dọ́kan wọn ọlọ́run jẹ́ kọ́ ọlọ́run jẹ́ kọ́ sọ̀ka ìsọ̀kan tiwa náà. àmín. ìtawádìí tó ń ṣe náà tó kù díẹ̀ káàtó níbi díà ká dijúmọ́rí ká tunu ká yẹn nù. àdádálẹ̀. ká yẹ ká sìn lẹ́yìn rẹ̀. má yọ lọ mòlúdì má. ẹẹ ó tún yọ ọ́ làṣàlátù. nísò ara ha. àjùdí òru náà ni. àní wọn ní òsà kọ́ ọ̀lẹ̀ fún. wọ́n fọlá nàbí tọrọ mọ́ sílẹ̀. ẹnìkan bẹ̀rẹ̀ ní òní pé ọ̀dà náà wọ́n ní ká má fọlá nàbí tọrọ ó ló ń gbọ́ kí la mú ti ń bẹ ń bẹ. ẹ láyé wa. kí la mú tó wà ń bẹ. sẹ́ẹ̀bọ̀ ni ọlọ́run jẹ́ ọlọ́run ó ní ẹni ní òun wàá fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run rí láyé kọ́lọ́ má fòun. Ah, ẹ mo ní ṣùgbọ́n èmi kí mo sọ fún yín pé kẹ mọ́ fọlá ànábì jọ̀rọ̀ sá ó ní bẹ́ẹ̀ ni. ẹ̀yin ọlọ ìjọ tẹ ẹ gbọ́ òun ìjọ tẹ ẹ gbọ́ pé kẹ mọ́ fọlá ànábì jọ̀rọ̀ mọ́ òun ẹ lọ wo déètì tó nìyí. látijọ́ yẹn tẹ bá ṣe tẹ bá ronú dáadáa ẹ ẹ̀ tún lè lò ná mọ́ kọ́lọ́n da yín ló mọ̀ ngbẹ́ta ń lò sí ń da yín lóhùn ẹ̀ tí mọ̀ njọ́ náà ni. ngbà ẹ ti mọ̀ yìí ẹ̀yìn ẹ̀ tó kọ́ lọ́wọ́ tó kọ́ láàánú bí fún yín nìkan ẹ ó dé wọ̀ fún yín nù lájẹ́ ẹ̀ torí mọ́. àti ti lò bẹ́ẹ̀ a ó ní bàbá yẹn kúrọ́ ó lóun padà ti lò kọ́ sí mọ́ lòun á kó ó lóun á fọlọ́ gangan tọrọ ọwá fún mo ní bàbá ti ń ṣe láì mọ̀ kan ni mo fi wá sílẹ̀ oh. àwa yìí náà ti ṣàìmọye rí ìbò rẹ̀ ní à ń kọ́ tó ń dùn yìí lájọ́ yìí lásán níjọ́ òkú yìí ìjọ́ òkú a máa sẹni tí ọmọwọ́ ọjọ́ gbígbé ọ̀sọ̀lẹ́kẹ́ yẹn máa ká máa lùlù àbí ká máa jó kọ́ máa jó lódì kejì tí wọ́n ń sọ ah, ah. ẹlẹ́bí kan ń jẹ́ mọ̀ pé à ah, séjọ́ ni wọ́n ń jó yọ́mọ̀ yọ́mọ̀ àti àbá bẹ́ẹ̀ kì í lẹ̀ òkè ìjọ́ tó ń jó yọ ọ̀bá lù yìí. tí ẹ̀ bá ń jó lọ jàmá tí wọ́n á pàdé lójijì wọ́n á pa ìlóyìnbí lẹ́ẹ̀kan náà wáyé. Uh-huh. ṣùgbọ́n lùlù náà tó fẹ́ lù padà ẹ máa jó sílẹ̀ lọ wọ́n lù wọ́n làbá yóò tó bá padà yìí. o kò wá kúmọ̀ lọ. làbí ma làbí ma ẹ̀ńtọ́ máa jó jó lójú agbo. tọ́ wọ́n sọ wọ́n lù pé pa lójijì lọ́dẹ̀ pàdé wọ́n máa jó lọ yóò máa jó lọ. wọ́n gbé padà bá yóò tó bá padà ni sábà ti lu sẹ́mu lùmí o. àmọ́ jó àmọ́ tó yọ lọ́wọ́ apá ti. àjò mọ́ o àjò mọ́ àkúnlẹ̀ mọ́. kò sílẹ̀ kò sílẹ̀ rẹ̀. A lára rẹ̀ kankan. àjòkú mọ́. àṣejọ kẹta mọ́ àṣe mọ̀lúdì mọ́. kò sí ni nígbà tí o wá sí. nígbà bẹ àbá ṣe é a ò dẹ̀ ṣe jọ pé ẹ ìjọ a máa ń ṣe àní nǹkan ọ̀dà wọn lórin ọ̀dà ẹ láàfin náà ti ń kọ́. sórinre nìyẹn sẹ́gbọ̀n àwọn ti kọ́ láàfin lásán lórinre. òbá àwọn kọ́lá sọ̀rọ̀ kì ọmọ lọkọlá sọ̀rọ̀ kì í yẹ ọkà wa àní kí ni tíra wa sọ kí ni tíra a sọ bàbá àgbàlá múnigun ìdí gbogbo ayé mọ̀ wọ́n sí pé fàákù bí kíta bí kan. ẹ̀ẹ̀kan tó sọ̀rí kí. èèyàn rẹ̀ rí bẹ́ẹ̀ ẹni tó wàá gbé tí àwa ń sìn kọ́kọ́ ká tí à ń dáadáa náà ó tún gbé jáde síta. tàbí kí wọ́n bá kà á kọ́mọ́ kàbù kọ́mọ́ kàbù kùmọ́tìrà. tàbí kán bá kà á. torí pé àáfàá kan ògúnláńdárí àáfàá kan. <laughs> tí ó jẹ́ báyìí ó tọkọ tí àtọkọ̀ fún kọ̀kọ̀ sílẹ̀ kẹ́ máa pé wọ́n ní tíà ní ń bẹnu tíà fà wọ́n bẹnu tíà ṣé àfa àtọkọ tíra yìí lé yìí ìyálà ya rẹ̀ fẹ́fẹ́ sìn náà. ìyálà ya àfa àtọkọ tíra yìí. Ah. àwọn tí wọ́n tí wọ́n rẹ̀sẹ̀ walẹ̀ tí wọ́n rí jẹ́ nígbà yà fún màtẹ̀sìn. bíi àbúrò àníbá ayímọ̀wùlà bàbá wa ahmad rahimahullah maliki rahimahullah safi rahimahullah wọ́n panupọ̀ sọ wípé tẹ́ ẹ bá ti rí nǹkan kan táwọn sọ ànábì ọ̀wá sọ àti táwọn sọ àtàwọn náà ẹ làwọn mọ́ gidi dànù. tànàbì ni ẹ dì mú sallallahu alayhi wa sallam. kí làwọn bá ká ní apá kan apá. òkè kò béèrè. apá apá àbá sògbìlú kan orúkọ kan àwọn kan tí ẹ pé ẹ̀yìn ìlú wọn bára yẹn máa fi jẹun bẹ. sọwọ́ àmàrà fi lárúbáwá tí ọwọ́ tọ́rẹ́ nìkan bò lówó tọkọ̀kúkọ̀ ìkọ̀kúkọ̀ nítorí ó ń tọ̀. Hmm, àwọn ìlú kan bẹ tẹ́ pé wọn ò ní nǹkan wọn ò ní nǹkan ọrọ̀ ajé kankan àfẹ́mọ́dákọ̀ léde ni ẹ̀sálà àsálẹ̀ ìlú wọn tí wọ́n jẹ́ àmàlárúbáwá kò sí tẹ́ ni wọ́n fi kọ fún yín tí wọ́n ní kọ fún yín wọ́n lè pè yín lọ́lọ́ tẹ́ bá yín fún lówó ẹ̀yin lè fún lówó ẹ̀yin lè fún lówó ẹ má dà rẹ̀ irú tí èyí wọn máa kà fáwa ń bí ẹ tí a kì ní kan tí a. bàbá kò jọ máa nǹkan ti sún jù bẹ́ẹ̀ lọ. ẹ ka díìsì fún wa ẹni aránṣẹ́ nìyẹn ó bá rí nǹkan mú wa náà díìsì máa múra ẹ. dùrẹ̀mú bàbá wa gba ìmáàmù ní agbẹ́ni kọ́lọ́ máa ní fẹ́ wọn. àbí kọ́ bá yẹ wọn jẹ́ àmín ní ọdún kan tí ò ti pẹ́ púpọ̀ lọ́mọ òsì kan bá lu ẹlẹ́yà níta mẹ́rin bẹ́ẹ̀ ni o ah. níta mẹ́rin bí ó bá lu ẹlẹ́yà bàbá yẹn màmá nana ń sọ bàbá màmá nana gbé ní bí sẹ́ Baba nana bàbá wà bẹ suara bàbá suara ọlọ́mọ ni kẹ́ wọn. amina lọ́mọ òsì kan bá lu ẹlẹ́yà kẹ́ níta mẹ́rin èmi ọ̀dẹ̀ wá sí ìgboro ń jọ yẹn ìjọ tàlímù àwọn ẹlẹ́yà ni tàlímù ẹlẹ́yà náà lọ́bìnrin ti gbó ọwọ́ ara iṣu lólosọmọ kan lọ́ba ní sùn òun ní sùn tí ẹlẹ́yà gbé lọ́wọ́ láàrin títì lọ́ba di ọ̀rọ̀ ọba fẹ́ di wàhálà ọ̀sà tẹ̀lé à wọ́n sà ké wá láti sàmẹ́yìn wá sàgbé ní bí ọlọ́run yìí sí àwọn àpótí ìkó bá ń pèsè níbẹ̀ ń bí wọ́n sì lọ ní ẹ bá gbéra débẹ̀ ní bá di pé ah, àwọn eléyìí ní ìdìyà ní bá pọ̀ mọ́kò wọn lọ gbọ́dọ̀ pa pẹ̀lú ìbọn wọn ni wọn gbé ọmọ yẹn wọn á pè mí lé mo ní ẹsọ fáwọn ọlọ́pàá wọn gbọ́dọ̀ fi sílẹ̀ o kọ́mọ́ dá wàhálà sílẹ̀ kọ́mọ́ fi sílẹ̀ o ọwọ́ àmbẹ̀ di ijọ́ náà ijọ́ jọ́kìtì ńgbàlẹ̀ wa mọ́ mo wá béèrè yìí pé bó ló ti ṣẹlẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ máa ma mo ronú tó lè ṣẹlẹ̀ pé ó ṣeé ṣe kí àwọn àfáà kan tí wọ́n mọ tí wọ́n ń ṣe. ṣé òye wọn tó. lábẹ́ ẹ̀sìn wọ́n kéwú wọn àwọn ọ̀sẹ̀ máa kéwú bàbá wọn kéwú wọn àrí kéwú lò wọn jẹ́ nǹkan kan lù. ẹ̀gbẹ́lẹ́gbẹ́ báyìí ni wọ́n jẹ́ tí wọ́n fi kú. àmọ́ náà tó gbà pé ráúráú bí ikú tí pajá bí ajá ti pakúnrẹ́ náà làwọn náà tó ṣe. a á ronú tó lè ṣẹlẹ̀ yìí pé wọ́n lè wá gba ọ̀dọ́ bàbá ìmáàmù máa bẹ̀ mí bàbá dáadáa ti ní ǹdẹ bàbá dáa ni wọ́n ti wà bọ́kà gbéra ńlẹ̀ ni mákìlì bàbá ìmọ̀ olùkọ́ bàbá ní ẹja lọ dínà táwọn ará bí àwọn mùnàfíkì ẹ̀sìn lè gbà wọlé bàbá wọn ò ní máa bẹ̀ wá kámọ́ lagídí mọ́rọ̀ bàbá ìmọ̀ ọlọ́run ṣe bàbá wọn báwo bá bàbá báyìí báyìí báyìí báyìí ọ̀sẹ̀ lẹ̀ o nígbà o ẹ̀rí ayẹyẹ rẹ̀ máa fọmọ ẹjọ́ fin o ah, bàbá màmú ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi ọgbàlá ọ̀sẹ̀hún àwọn tí mo ronú pé wọ́n lè gbẹ̀bù wá lọ bàbá bí ọ̀sẹ̀ dénú ní ìyá òun ìyá kan bá dé ìyá kan bá dé pẹ̀lú ọkùnrin méjì kan wọ́n bá bàbá ẹ̀ máa mọ̀ ìyá òun dẹ̀ mọ́ lọ́ba sọ́mọ́ bàbá ìmáàmù pé o fẹ́ rí wọn bàbá ní kí lọ́fẹ́ rà wọ́n sí ẹ̀yìn ọmọ àwọn kan ọbẹ̀lẹ̀ ajá ní mítà mẹ́rin nǹkan kan ìgbà wo ò bá wa dá sùn. bàbá ìmáàmù ní kí lè abẹ́ká wọn ó ṣe ẹ dákun àwọn àfáà kan wọn làwọn àfáà kan ni wọ́n fọlọ́pàá mú ọmọ àwọn wọn ò sàn án ti á bẹ̀ wọn torí wọ́n ti wá gbé àwọn àfáà àtànílé ládé lára jọ́kì tí ya yá bá afa àbàmì àwọn afa náà tó wá náà ni kẹmọ pé fọlọ́n sànù wa ni ngba àwọn délẹ̀ tán ẹ máa ń bá ní ọ̀rọ̀ yín náà wọ́n sọ tán ní ìsìn afa àgbẹ̀yìn náà lọ́wọ́ sọ̀rọ̀ yín pé ẹ rọ́ ọmọ bí o ẹ yọ̀ǹda ọmọ eléyìí nǹkan máa lọ. yóò bí ó kó wa lámì ìbá yín. ńlá àwọn àjìnì afa náà bá tún dé o jọ náà àwọn àjùmí afá àti bàbá ìmáàmù òun tàná gbórí jọ́nà jọ́nà mọ́mọ́ bàbá sí. nìjìmí afá àti atọ́rọ́sẹ́ wa bá mi ń lé bá tún dé. ó ti dọ̀rọ̀. bàbá ìmáàmù ní ẹgbọ́ sọ̀rọ̀ yìí ní wọ́n bẹ̀rẹ̀ tàn iṣẹ́ rí ọmọ òun ẹyin bàbá wọn àgbà ẹyin lọ́wọ́ bá wọn gbé ẹyin ìlú báyìí lu wọn ẹyin kìíní kankankan bàbá ní ẹ̀fọ́ gbogbo èèyàn sílẹ̀ àní sẹ́sẹ́ gbọ́n tó ṣe kọ́nà ẹlẹ́hàá wọ́n níbẹ̀ ni wọ́n lọ dàbí pé àfa àgbẹ̀ ní sọ̀pẹ́ ẹtì náà ṣe wá bá àwọn lé pé káwọn ọdẹ wọn lórí ọ̀rọ̀ yẹn ìyẹn wọn náà níbẹ̀ ni bàbá ìmáàmù ní ebi bàbá tí yóò lóko Ìbàdàn. tọ́ wọ́n sojú abẹ́wò. ṣebí iṣẹ́ àfáàn bàbá tí ń ṣe dé Ìbàdàn yìí. ibi iṣẹ́ àfáàn bàbá yín ṣe nìkan ọmọ bàbá yín Ìbàdàn yìí. ebi sáwọn iṣẹ́ àfáàn náà lè ń fọyọ pẹ̀lẹ́ mú yìí. sẹ́yìn fẹ́ fi nǹkan lórí ẹ̀ fọmọ báyìí. lójú wájú náà ni o bàbá ìmọ̀mù ní àfa àgbèrè yàrá ìbà wọn ọkùnrin ìbọ̀bìnrin ọwọ́bìnrin ìbẹ̀bẹ̀ ìbà bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ ju wípé ẹ bá ń sọ fáwọn ọlọ́pàá kí wọ́n gbé lọ kóòtù kó lọ ń ajájọ́ lọ́wọ́ kó bá ń dáwọn ọdún kan péré fún un. péré ni o sanna tún ká mi náà. bájú ẹ̀wọ̀n ọdún kan ọmọ bọ̀ nlé. ẹ kó bàbá nlé. ẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀ débẹ̀ o. ìyá ń fẹ́ gbẹ́nu lọ́rọ̀ padà bàbá bẹ̀rẹ̀ sí sépèlé ni. wọ́n ní ọ̀ọ́ bá mi ọ̀ọ́ bá mi májẹ̀ ń sẹ́tò tí èpè tí ó ta fún ọ ní ìsìnlẹ̀ ọ. ńdẹ́lẹ̀ ńlẹ̀ mi. ẹ ilé dànù nìyẹn. àwọn apá àmọ̀nàfì kì í jẹ́ ń ṣe gíọ́gíọ́ bí eku tó yẹ pọ́ǹsì náà. àwọn náà wọ́n wòye wọ́n wòye orí orí. wọ́n ní báàmí mo ní mo rí iná jàre. salamu aleykum bá a ti fẹ́ bẹ̀ nìyẹn. àwa gba màkú lọ padà. àṣẹ wa tún lọ délé ńbẹ. ojú wọn ojú wọn láyé wọn ò ní tẹ́lẹ̀ àkàndó lítà mẹ́rin yẹn kẹ́nìkan tún kẹ́nìkan kálukọ́ máa fọdà lónìí fún tábùjú wọn rí jọ́nà lọ́dún náà. ẹlẹ́ àti àti ẹ̀fẹ́ kan máa rí wọn náà ló yàgbé ní bí ó di wàhálà àfẹ́kan mẹ́lẹ́ àti ṣe àfẹ́ mẹ́lẹ́ àti jẹ́ ẹlẹ́ àti àní. ìgbà fọlọ́hún. ń bọ́lá déjà ni. ọkọjá ìyá rẹ o tẹ́sí rúnù. ẹ ẹ iná tẹ àbí iná mú tẹ máa retí ká máa ọlọ́run ní ká máa retí òun. àwọn kwẹ́sàn tá a la fẹ́ béèrè. bẹ́ẹ̀ni o àwọn yẹn ká tún ti ṣe alẹ́ kan náà pé ẹ̀ máa béèrè wọn. bẹ́ẹ̀ béèrè náà o ó ń jẹ̀gbọ́n lẹ́yìn náà. Ah, àyíkọ́ ẹgbẹ́ wọn ní níta fẹ́ béèrè sí ká béèrè báyìí. òfin mẹ́wàá tọ́lọ́nẹ́ka nẹ́bí jíṣẹ́ fún wa sallallahu alayhi wa sallam. àná ni bàbá ìmáàmù ń gbé mi létí pé òfin mẹ́wàá yìí wọ́n àti kan bẹ́ẹ̀ tá a máa ń ṣe lọ́dọọdún wọ́n ní màá sọ fún àwọn elétò wọ́n ìdí mú tọ́pìkì wá ní bá ń sọ pé òfin báyìí ní ká lọ kà fún wọn tí ẹ̀ má lè láńdó òfin mẹ́wàá yìí wọ́n lọ́rọ̀ rẹ̀ fẹ́fẹ́rẹ́ máìkì délé lórí kọ́lọ́ọ̀dì ìrántí sí ìrántí àwọn elétò pé tọ̀ ètò wa òfin wa lọ́dún yìí òfin wa láfíríkà ìyọ̀n lápẹ́tẹ́ a máa ti wá àṣekà lápẹ́tẹ́ sẹ́ńtì wa kàn gbọ̀n tó wá parí àwẹ̀ Ramadan àná oníkàkà. ó wà múná sábà. bí n bá wa ń sọ níbẹ̀ yìí pé gbogbo jàmọ́ mi ti mo fi mẹ́wàá ṣé yìí kí ó jẹ fún mi. Hmm. ẹ dáhùn mi pé òfin tí mo wá fẹ́ kàfé yàrá apẹ̀tẹ̀ yìí gbogbo jàmọ́ ti mi ń gbòòrò ẹni ẹ bá máa fóònù ẹnu wọn ẹ pè ọ́ kàfé yóò fi ẹ dákun talali pé wọ́n fi fóònù rẹ̀ sí yọ tí yọ lè kà fún wa ẹnáwó ẹ̀ tẹ́ bá ti lé. ó di mẹ́ta mẹ́rin márùn-ún subhanallah fi ah. mẹ́wàá láti jẹ wa. ọlọ́run o kó sì jẹ́ pé mo ní olówó kan lẹ́gbẹ̀ẹ́ kí n sọ fún pé kó gbé ten ten thousand lórí ẹnìkọ̀ọ̀kan owó yóò ní ma báyìí ní. báyìí pé ẹnbàtí lè ma yóò gba ten thousand. tó bọ òfin mẹ́wàá yìí. owó yóò ní ma tasọ́dẹ́ báyìí. ọ̀dà ẹ̀jẹ̀ ń bẹ láti lé ẹ jẹ́ nkó láti ilé àgbà ẹ bá nìkan ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí kẹ́lẹ́ àyìn máa gbọ́ lókè pẹ̀ǹkà. pẹ̀ǹkà. àwọn òfin mẹ́wàá. naam. aláwọ̀ kan bẹ̀ òní pé ká máa ba ọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ká máa ṣẹlẹ̀ pẹ̀lú kama ká máa. mọ̀lógún pẹ̀lú Ọlọ́run. ká máa ẹ ṣeun. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ òní wípé ká máa sáwọn òbí wa sídàkejì ẹ̀jẹ̀ pé ká máa sí wọn ẹ ṣeun. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé káwọn pa àwọn ọmọ wa nítorí òṣì. ẹ ṣeun. ẹlẹ́ẹ̀kẹ́ níbẹ̀ ni pé àwọn àbàjẹ́ ètò fojú wọn àbí tọpamọ́ ká má dìdì ẹ. ẹ ṣeun. ẹlẹ́ẹ̀karùn-ún ibi ìsàlákọ̀kọ́ ó ní wípé a gbọ́dọ̀ máa pa ẹ̀mí kankan àyàfi tí Ọlọ́run bá ní ká pa. ẹ ṣeun. níbi ayẹlẹ́kìjà ẹlẹ́kẹfà òun náà ni pé ká má sún mọ́ owó ọmọ òrukàn pé á tiẹ̀ jẹ́ ká má débẹ̀ rárá bákan náà ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹjọ ni pé níbi òṣùwọ̀n wíwọ̀n bóyá kóńgò ni àdéhùn tí wọ́n fi ọ̀pá wọn ká má ṣe jàǹbá ń bẹ̀ ká ṣe déédéé ń bẹ̀ ìní ẹlẹ́ẹ̀kẹjọ àti ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹjọ so ẹlẹ́ẹ̀kẹsàn bẹ́ẹ̀ ó náà ni pé níbi ọ̀rọ̀ tábà máa sọ ká ṣe déédéé ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹwàá ni bí ká pé dàgbàlagbà. mo ní a fi nǹkan lé fẹ́ni tó bá gbà. bàbá náà ó fi nǹkan lé fẹ́ni tó lọ ń bá ní ọgbà. àgbà ti sàgbákò eré rẹ. àtọ́lábàlẹ̀ jọlá. tọ́. àgbààgbà. àgbààgbà. kò tiẹ̀ jẹ́ ká mú kọ rẹ̀ gangan. tawhid tawhid tawhid tawhid tawhid ayub tawhid ayub ni. tawhid ayub. tawhid eh? ayub ṣé táwọn ilé ọ̀fẹ́ kan jẹ́. Allahu akbar kẹbi ẹ̀rọ. àgbà ni ó o. masdaru li iman. ee màbá ń sẹ́sẹ̀. agbanugbe ẹ̀ mọ̀ sí. rábẹ̀ ẹ̀dọ́jà. Ọlọ́run abẹ o àgbàlọ́gba yìí o àgbàlọ́gba yìí Ọlọ́run bá ń da ọ lágbà. amiina. nínú mímọ. amiin. bá ń da ọ lágbà. amiin. nínú àsìkí. amiin. bá ọ lágbà. amiin ẹ̀mí gígùn àlàáfíà. àmín. bá a fi dàn lágbà. àmín. mo ti wájú àgbà àgbà láyé bá ń kúlẹ̀ ọ lọ. àmín. billah. bó o ṣe ń kàn yẹn gbogbo wa ń gbọ́ àti ń rí ọ gbogbo àgbáyé náà tó wá ń rí ọ bẹ́ẹ̀. lẹ́ẹ̀kan náà. bá a ṣe bó ṣe ń kàn yẹn gbogbo àgbáyé ń rí ẹ. àgbàgbà ẹ má ti gbé kíni rẹ̀ sórí bá a ń bí a ti ti sí ìgbà ìgbàlá yẹn amẹ́ríkà ẹ gbogbo ẹ fìwé àlàyé. ẹ. onítọ̀ wa kà náà ni ó wá jẹ́ pé ayé ló ń kà á fún yìí ọlọ́wọ́ fi hàn dáadáa láyé. amina amina. láhùrọ̀ lákùúta. ilà bìlà. wá dákun ọgbọ́n mọ̀jẹ̀mú kan bẹ tá a fẹ́ fún ọmọ. mọ̀jẹ̀mú ni pé bó o ṣe kà fún wa yìí bá ní kà fẹ́ ìfara ayé lọ ẹ̀kọ́ àwọn èèyàn. ọjà ni o ẹ̀kọ́ wọn mọ́tàlásí ni o ẹ̀kọ́ wọn o dákun bá ń fọ ẹ ṣe díẹ̀ díẹ̀ fún wọn kí wọ́n fi mọ̀ ọ́. ọlọ́run fi ó hàn sáyé. amiina la hawla wala quwwata illa billah. ẹ jókòó. àgbà kí wọn kú ikú kọ. gọ́ìrùhù. sábẹ́lùmí. gọ́ìrùhù. ẹ̀yin náà máa múra lẹ́ o ẹsẹ̀ bá ti wé alihamdulilah. jama zoro lọ ka yi. jama ni ẹ bẹ́ẹ̀ ni ó dájú pa àìsèré láàyè. àìsèré ara o alábísí ò ẹlòmíì. wọ́n kẹ́bí. ni. ẹ jẹ́ kí n tún pé. yàrá bíi ẹtí bẹ ní gbọngàn náà lọ́n lọ́n yẹ tó wà ní ẹnìyẹn ẹ máa fún aláyè ká máa bọ̀ báwọn ẹ máa yẹ fún wa ẹ yẹ fún wa ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ìdí tí mo fi pè yín máa sọ sẹ bá kà tọ́ aláàbà fún yín kà. ọlọ́run fún yín kà. àmín. ẹ bá sàmì jàmá. àmín nà. àmín nà. òfin mẹ́wàá tí ẹ kà fún wa aláwọ̀ kọ́ ká má mú. orogún mọ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì kí a máa ṣe dáadáa sáwọn òbí wa. ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta kí a máa pa àwọn ọmọ wa nítorí òṣì. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kẹrin ká má súnmọ́ ìwà ìbàjẹ́ kankan. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀mí tí yóò bá ní ẹ̀tọ́ sí pípa ká má pa. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kẹfà àgbọ̀dọ̀ súnmọ́ àgbọ̀dọ̀ jẹ́wọ́ ọmọ òrukàn. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀ke ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀kẹfà àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ jẹ́wọ́ ọmọ òrukàn. Hmm. ẹlẹ́ẹ̀keje ẹ faralára balẹ̀ à. náà náà náà ẹlẹ́ẹ̀keje kí a gbọ́dọ̀ máa dín òṣùwọ̀n kù òun pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹjọ so ẹlẹ́ẹ̀kẹsàn kí a máa ṣe déédéé nínú ìdájọ́ nínú ìdájọ́ wa so ẹlẹ́ẹ̀kẹwàá kí a máa tẹ̀lé òfin ọlọ́run. àdé ọlọ́run ká pé tẹkibir. Allahu akbar. ẹ̀mí ìlọ́wọ́. anta musibu lasta musoba. aa. Ah ẹ dákun mo fẹ́ béèrè ẹ má bínú o. bàbá làwọn fẹ́ béèrè o. ẹ fi ha yàwó yín. abẹ́rẹ́ tí nìyàwó lé. ẹ fi ha. wọn làwọn ò fi ha. lójú èpè yín nù. ẹ̀mí mi sọ fún yín pé kí n pẹ́ni tó jókòó lọ́ọ̀kan kì í háyàwó ẹ̀. ẹ sì jọ ọkọ̀ ẹlẹ́à. wọ́n sọ pé ẹlẹ́à ń kọ́. iní ọlá tí wọ́n á fi tì yín. in fact. tí ẹni bá lọ́la á. Ah, yóò fi tiẹ̀ púpọ̀ mo sì fẹ́ mo fẹ́ tọrọ ẹjọ́ mo fẹ́ tọrọ ọlá fún yín. bàbá làwọn fẹ́ tọrọ ọlá ọlọ́run fún yín. mo fẹ́ fàsìkò yìí béèrè ọlá ọlọ́run. àwọn fẹ́ fìdè dí àsìkò yìí ọlá ọlọ́run béèrè ọlá ọlọ́run fún yín. bẹ́ẹ̀ ni gbàgbé mọ́ láyé láyé. bẹ́ẹ̀ ni gbàgbé ni mọ́ láyé. àmọ́ tẹ́ fún mi náà ní tí mo fẹ́ tọrọ. bàbá làwọn fẹ́ gbà nǹkan kan lọ́wọ́ tẹ̀yìn náà ẹ̀dá ó fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ tọ bíyàwó yóò ṣe pamọ́ fọlọ. bàbá làwọn fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ tọ bíyàwó yóò ṣe gbà fọlọ ntẹ́yẹ yẹn tó yẹ pé tí nìkan ìyàwó yẹn jẹ́. tí n bá di ojú méjèèjì báyìí. táwọn bá di ojú méjèèjì báyìí. n bá di ju báyìí. táwọn di ju báyìí. ọ̀dà bí mo ń wò yìí nínú jíìpù. ọ̀dà bẹ́ẹ̀ pé ń wò yìí nínú jíìpù pẹ̀lú kúlù ah, ọlọ́run lè ṣe bẹ́ẹ̀. ọlọ́run lè ṣe. tẹ́ẹ̀sì sọ kí ìyàwó yín pamọ́ fọ́ lọ́hùn. bàbá ní tẹ kì í ṣe gbàdí jíìpù bá dé o wọ́n ti dẹ́ẹ̀mọ̀ ti tẹ̀ láti sin lọ. a rí yín pé bàbá. tẹ́ẹ̀sì ọlọ́run ràn yín lọ́wọ́. amina. ọlọ́run bá ń da yín lọ́la. amina. bá ràn yín lọ́wọ́. amina. wọ́n ka òfin mẹ́wàá ẹ sì fi sọ́kàn. Eh. ẹ sì lọ rìpítẹ̀ ńlé. Eh. ojú gbogbo àwọn èèyàn ó sì yẹ crowd. torí ojú ẹ̀yin èèyàn tẹ̀ ń lẹ̀ ah, ah. àwọn èèyàn náà àwọn àgbà tá n ká ọ̀rọ̀ àti kàkẹ́lẹ́ tó máa bá yín ni o. torí ẹ ẹ ìṣe rẹ̀ báwọn o. akẹ́rọ̀ ọ̀kúnmọ̀ lọ́hùn. ẹni náà níbi kàlójú yín ẹ máa gbà láéláé. amina. láhùrọ̀ làkúwàtà. ilà ẹ máa mú lọ ẹ ti sẹ́yìn o. Mm. ẹ jẹ́ wọn akọmọ kékeré kan. ẹ jẹ́ kékeré kan. tí ń nawọ́ tí ń nawọ́ látòmí. abdullahi wàá kà. máa bọ̀ fúnra rẹ̀ òdì fila. abdullahi lọ fẹ́ ka yìí o. kàrà kọ̀kọ́ tẹ̀ sọ ká mọ̀ mọ ogún pọ̀ mọ́ ọ lọ. ká sì mọ̀ ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì. ká sì mọ̀ ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì. ọ̀hún ọmọ gàtọ́ àgbọ̀dọ̀ kọ́ ọmọ wa torí òṣì. bẹ́ẹ̀ nǹkan tọ́lọ́run bá ní ká jìnà sí nǹkan ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bá ní ká jìnà sí ká jìnà sí. bẹ́ẹ̀ni. ẹ̀mí tọ́lọ́run bá ní ká má pa àgbọ̀dọ̀ pa. bẹ́ẹ̀ni. àgbọ̀dọ̀ jẹ́ owó ọmọ òwú kan. bẹ́ẹ̀ni. ẹ̀yin oní kóńgò ẹ̀ máa wọ kóńgò yín fún. thank you thank you i love that i love that. ìkejì àti kẹjọ ló papọ̀ ọsọ di wáàsí. ó ti wáàsí bọ̀ ọ́. ó kóńgò. ọya. ẹ̀yin oní kóńgò tàbí aṣọ tàbí ilẹ̀. Ah, ìkejì àti kẹjọ nu. ọlọ́run ní ká máa sòdodo ká sì máa ṣe dáadáa ara wa. ọlọ́run ní ìlànà taba pa ṣe fún yín ká máa ṣe. ká máa tẹ̀lé tẹ́gbẹ́. lọ́wọ́ wọ́n máa ò ní yàwèrè o. ẹ dákun níbo bí ọmọ ìyá wọ́n ní lọ́nà agolo nínú òun dẹ́dùn pé a máa lòun. ó rí òun dùn kó máa gbé lòun. lánàá ń gbàtà wọn wí lánàá wàá bá mi ń bí. ọlọ́run bá ní ti ẹgbẹ́ agolo tí náà lágbóni dáadáa. àmín ètò ti dá ń bẹ̀gùn ní bàjẹ́. Ha, sáré yẹn lọ́ọ̀kan bẹ̀yẹn àbí ah, inú bí ti dá báyìí. Ah, ah. eh, mẹ́tàlá mú bẹ́ẹ̀. àwọn kádídéètì yìí ti mú. mo kádídéètì yìí lórí mú yìí. wọ́n mú ẹ ti mú ẹ ti máa wò. ṣé àdúrà tá a ṣe fún àwọn tí wọ́n ka ìdí gbogbo yín ọgbà. gbogbo yín pátá lẹ forí kò bẹ́ẹ̀. ẹsẹ̀ àmì. amina. àwọn yòòyè náwó ń bì náà. ṣé àríyàn bẹ́ẹ̀. wọ́n náwó gan ni o. pẹ̀lú bá wọ̀ pẹ̀lú bá wọ̀ ń bẹ̀. àríwá wa àwọn èèyàn eh, wọn náwó dúró lọ́hùn. yàrá bì. ibo ni wọn náwó. wọn náwó ọwọ́ pọ̀ ni àwọn èèyàn bàbá náwó. bàbá dáa dáa. ẹ máa kọ́ máa kà bẹ́ẹ̀ náà máa gbọ́ báyìí. bàbá ti ń kàwé láti jẹta. naam. òfin mẹ́wàá tí ọlọ́run fún wa. naam. àkọ́kọ́ ń ni wípé a gbọ́dọ̀ jìnnà sí ẹbọ ṣíṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀kejì a kò gbọ́dọ̀. ẹ mọ̀. ẹ̀kejì ká ṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì. bẹ́ẹ̀ni. ẹ̀kẹta a kò gbọ́dọ̀ pa ọmọ wa nítorí òṣì. bẹ́ẹ̀ni. ẹ̀kẹrin a gbọ́dọ̀ ṣe nǹkan ìbàjẹ́. bẹ́ẹ̀ni. èyí ó hàn tàbí. tó pamọ́. tó pamọ́ tàbí tó hàn sí gbangba. a kò gbọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún ah, ẹlẹ́ẹ̀karùn-ún ọmọ òrukàn a kò gbọ́dọ̀ pa ènìyàn àyàfi èyí tí ó bá lẹ́tọ̀ọ́ pé ká ṣe bẹ́ẹ̀ pé ká pa márùn pé ẹlẹ́ẹ̀kẹfà a kò gbọ́dọ̀ bá nǹkan ọmọ òrukàn jẹ́ ẹ̀ẹ̀kẹfà àti keje. ìkeje ìkẹjọ. ìkeje ìkẹjọ ó jọra wọn níbi òṣùwọ̀n ó lè jẹ́ ti kóńgò wíwọ̀n tàbí ọ̀pá tàbí skéèlì tàbí tepurúlù a kò gbọ́dọ̀ ṣe àbòsí. ẹlẹ́ẹ̀kẹsàn-án ká ṣe déédéé tí a bá ń sọ̀rọ̀ má sọ wípé nítorí bọ́jọ́ rẹ̀ rẹ̀ sòdodo. Yeah ẹ̀kẹwàá ká pé àdéhùn ọlọ́run ọba. òfin yìí wà nínú suratu aniam one fifty one verse one fifty one fifty two one fifty two one fifty three. Tẹ̀gbẹ́. Aláwọ̀ ẹ̀kúbárò. Bàbá yìí dúró mẹ́yìn lọ. Bàbá ẹ dúró síbẹ̀. Kádídéètì bàbá náà fẹ́lì. Ìfẹ́ ìfẹ́ kẹ́ dákọ̀ agboolé yìí. Babaláwo fẹ́ kí bàbá yìí dákọ̀ agboolé wọn agboolé òde ẹ̀kẹrin ní ìsàlẹ̀ òsì níbà. Allahu akbar. Yóò ṣe ilé ìbá. Ìdìde tí wọ́n dìde yẹ. Dìde tí bàbá yẹ dìde. Mo gbọ́ nǹkan kan yé mọ̀. Bàbá làwọn gbọ́ nǹkan kan yé mọ̀ wọn. Ẹ wà tẹ́wọ́. Bàbá ni ẹ tẹ́wọ́ mi tẹ́ wà. Ẹ tẹ́wọ́. Ẹ tẹ́wọ́. Ẹ ti ń lé àwọn kankan ti pẹ́. Ẹ ti ń lé àwọn kankan ti pẹ́ tí ò lè ti tẹ̀wọ́. tí ò lè ti tẹ̀yìn lọ́wọ́ o. àbí mo purọ́ ọlọ́ba ti fi nǹkan náà lé lọ. amina ọlọ́lẹ̀yìn kásórí yìí. tẹ̀sí ọgbọ́n yìí tọ́wádìí wòye mi ọlọ́njẹ wa dúpẹ́. amina ami. bọ́lá pé bí ẹ ti dìde wáhùn tẹ́ ẹ ti dìde wáhùn tó yẹ pé ó sì ní àwọn nǹkan wọn nì tí ìlú máa ń gbọ́ pé ń ṣẹlẹ̀ pé máa ń ṣẹlẹ̀ ọlọ́run bá ní fi dídìde yín ìtú gbogbo bẹ̀ ṣe. amina amina. wá fi ìjókòó tafsiri tún gbogbo ìbàdàn sí lápapọ̀. amina amin. bani sànú yín o. amin. ẹ sì ràn bàbá lọ gbé bóyá ní bóyá ìjẹ́gbẹ́ lọ gbé kúránì oní yorùbá kalẹ̀ lé wọ́n wá lọ kà á kà ẹ ní gbàgbé ọ̀rọ̀ mọ́. amina ami. ẹ sì kakún tó báyìí. wàláhi. bó ti yẹ o. ami. la hawla wala quwwata. illa billahi. àwa àti gbogbo tí náà ẹ máa lọ ẹ lọ jókòó. àti gbogbo tí náà wà sáà dá gbogbo jẹmọ́ látòkè délẹ̀. amina. ọlọ́run tó ní kí amọ̀ wa gbọ́dọ̀ lọ láàyè yìí. kásìmọ̀ sojú kòrò pé àmúdélé oore tí ọba wa náà kalẹ̀ mọ́tà sí fún wa. amina. wọ́n rà ní ọlọ́run. lọ́mọ ami. wọ́n rà tóbi rẹ̀. láhùrọ̀ lákùátà. illa billah. ní àná apéde pé nta fi ń gbọ́ sí gbogbo ayé kó nídìí owó ẹ sì da owó náà iná wọn ti ń lò yìí àtàwọn nǹkan mìíràn lábẹ́nu tí wọ́n ti ṣe bá a ti ń sọ̀rọ̀ yìí ni gbogbo ayé ń wò wá abẹ́lọ́ba àlejò ọlá gbogbo àlámọ̀lẹ́ nìkan kan náà mọ̀jẹ̀ ọ̀pá fúkẹ́. amina. ọlọ́run gbára náà sáyé. amina ní ti dáadáa la hawla wala quwwata illa billah subhanaka wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu